This is part two, part two, oh, children. They are children. These children are supposed to be in school. Look at it, part two. Oh. ẹ máa ṣe part three part four part five part six part seven part eight part nine part ẹ máa ń fi kún un nílẹ̀ haúsá ẹ̀yin lẹ dà wá ẹ̀yin lẹ bà nàìjíríà jẹ́ ẹ̀yin lẹ sọ wá di bó ṣe dà báyìí ẹ̀yin gangan lálá òbí ẹ̀yin gangan ni àṣetáàní lò ẹ̀yin lẹ sì gbẹ̀sìn lórí jù ẹ wo àwọn ọmọ ìyẹ́wò wọ́n ṣe borí ẹ wo wọ́n ti ba ayé àwọn ìjẹ́ báyìí ṣùgbọ́n nǹkan tẹ̀mí kan fẹ́ ká mọ́ mú jáde ẹ wò wọ́n lójú títì wọ́n ti sọ àwọn ọmọ di alágbètán wọ́n bọ́ ṣe wọ́n wá sẹ́kọ̀ọ́ náà rèé o ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ mú jáde nínú fídíò ni pé ẹ má bínú èmi ò ṣépè fáwọn ọmọ yìí àwọn tán sayé àwọn ọmọ ìdí ni mò ń sọ picture yẹn ni mò ń péǹtì ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ gangan ni wípé ẹ jẹ́ káwa àti yorùbá mọ̀ dúpẹ́ o kò bá wa báyìí o kò bá wa báyìí àwọn ọmọ yorùbá kan náà tí yà ń jẹ́ wa àní kò sí o ṣùgbọ́n kò kò burú tó wípé kó wá dìbà yorùbá sì ní a sì ní ẹ̀ eh, ń tàn pè ní eh, ìtìjú díẹ̀ a sì ní ìkóra ẹni níjànú díẹ̀ àyíṣe báyìí ní tọgbà àbámọ̀ tọrọ nǹkan gan àmọ̀ fi style style ṣe ni ẹ wá wò bọ́n ṣe wá da àwọn ọmọ síta ọmọ haúsá náà ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe pé bóyá ìsìn láwọn kan ní ilé ìkéwọ́n náà wà kìíní kan náà wọ́n ń re ohun táwọn kan àwọn ọba kan lẹ̀ Yorùbá àwọn ẹlẹ́sìn kan àwọn tí wọ́n ń tán tán fọ́lò rè o láwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ káwọn ọmọ lọ léèwé gan-an kì í ṣe pé bóyá ìjọba ò pèsè ebi bẹ́ẹ̀ ni mo ti ṣe sáfíìsì ebi mo tíìsì ní skul wọn bá àtúrẹ́sí bá àtúrẹ́sí wọn fẹ́ gbọ́ èyìnbó wọn àwọn òbí wọn gan ò fẹ́ kẹ́ ẹ fi dandan gbọ̀n kẹ́ ẹ fi kọ́ wọn òun rí àtúbọ̀tán rí o wọ́n bá gbé kinní jáde ní ìsìnkú wọ́n ka kéwú fún wọn débi gẹ́ ṣe lè wá bójúmu ní àsòsí ẹ̀wọ̀ àwọn àgbàlagbà wọn náà wo ẹ tí ìbẹ̀rẹ̀ o ẹ ṣe part ten part four ẹ jẹ́ àbọ̀dì sínú fídíò mi jàre fídíò yìí ń já rìnrìn yìí níbi tí ọlọ́pàá àwọn ọlọ́pàá ìwọ̀n ìlọ́rọ̀ gbọ́ ẹ ṣùgbọ́n pọ́n àmọ̀pọ̀n kámẹ́rà àwọn o bọ́dí kámẹ́rà ni ẹni yìí lò ó ohun tó ọgbẹ́ táwọn èèyàn ń dá sí ní ìsìn inú rẹ torí tó bá mú fóònù jáde nínú kan fọ́ fóònù rẹ mọ́lẹ̀ tàbí kan kọ ojú ìbọn sí ọ wọ́n ní gíláàsì lẹ́ni yẹn fi sójú bọ́dí kámẹ́rà o lè lo gíláàsì o lè lo tiny one tán ní dictate tán bá tún ti mọ̀ pé ń lo glasses ní ìsìn wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní wáyé kiri one million ló gbà lọ́wọ́ kọ́pà yìí láì ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ ó yọ plate number ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ wípé wọ́n ní ọwọ́ àwọn ọ̀gá wọn ti bà á Udeihin ti fi léde wọ́n lọ́wọ́ ti bà á ṣùgbọ́n bá a ṣe wọ́n ń gbọ́ pé ọwọ́ bá wọn níyẹn láti ṣiṣẹ́ bí àìrẹ́yìn rẹ̀ àlọ́lámọ́rí àìrábọ̀ mọ́ bá tiẹ̀ wà á pàpà lé wọn tó jẹ́ pé nǹkan máa ṣe fún wọn náà nìyẹn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́yìn bí ọdún méje ọdún mẹ́ta wọ́n ẹ̀ torí wọ́n á tún tún wọn mú torí wọ́n á ti bọ́ sí gbòòrò wọ́n á ti máa dàgbòòrò rú wọ́n ti máa dàgbòrò rú ẹjẹ́ àkóńbẹ̀ ẹ̀hún ẹjẹ́ abọ́ sórí tàwọn ọmọ àwọn olólùfẹ́ mi náà fi kíní ìránṣẹ́ wọ́n dáwọn èèyàn ti lò gan làánà ni ó da àìbá wọn sí níbẹ̀ láìbá wọn dá sí ọmọ kékeré kí lẹ rí sí i torí mi ò ní ròyìn kankan mo ti ròóròórò tó gbé ọmọ tuntun rè ta èmi rò pé àwọn ah, tó ń kámẹ́rà ẹ̀ ṣé wọ́n ń ṣe prank ni a sì tí ì rí women affairs tàbí ministry kankan tàbáwọn ajàfẹ́tọ̀ọ́ àbí mínísítírì obìnrin kan dìde kan wá ọmọ ìkàn wípé ọmọbìnrin ọmọ kékeré ọmọ tí ò tiẹ̀ tí ì yẹ kó lóyún tí ò tí ì yẹ kó mọkùnrin ẹ wo ọmọ ọmọkùnrin làǹtìlàǹtì ọmọkùnrin lọmọ yìí ó jẹ́ iṣẹ́ ara góòlù ara púpà níyà mi mọ́ ṣe kiri ńgbà náà a mọ̀ gbogbo oríko fẹ̀ mọ̀dẹ́kẹ́ oríko méjèèjì owó ẹ̀ la mọ̀ lọ ìpè tún mo dù àbá yékẹ́mi gbogbo ẹ̀ la mọ̀ àrẹ́sẹ̀ náà àtòjò àtinú ẹ̀rùn bẹ́ẹ̀ náà ni wọ́n tún mú iṣẹ́ à ń gbá paarọ̀ mọ́ torí ẹ̀ ló jẹ́ ìrántí tọmọ ìtórè fi ọmọ tuntun gbá paarọ̀ ó ní kán mú fóònù fóun kó ń gbọ́mọ tuntun lẹ̀ abẹ́ rí nǹkan báyìí kò mọ̀ wúlò rẹ níbi tẹ́lómi ti ń wọ́mọ ẹ bá ń sasínlẹ̀ agbára ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu rẹ o. ọmọ wa fẹ́ ta ọmọ tó fẹ́ ta lélẹ̀ èló ni kò fún ẹ èló ni kò fún ẹ. hundred four hundred four aṣọ àti bàtà. o ní wàá wọ ọmọ ẹ mọ́ láyé àti lọ́rùn ọmọ olúwo ni ẹ táyìdì bọ́lá bẹ́ẹ̀kúta ìsínbà ìsín ò ní wá bímọ láti fẹ́ ní hundred four. ẹ pariwo. ẹ̀yin tàbẹ́kúta dà ṣé kò sí èèyàn kankan tó lè ran ọmọ yìí lọ́wọ́ ẹ̀ ń wòran kò kàn yín kẹ́ẹ̀tì ẹ̀ wo tọmọ tuntun ìbá àbá torí iṣu jẹpo a torí epo jẹsùn ó dáa o ẹjẹ́ abọ́ sínú fọ́nrán tá a lò gbẹ̀yìn ní orí ìròyìn lérèfé lónìí a rí fọ́nrán yìí ní o ṣùgbọ́n àwọn kan ń gbé narration kan lé lórí wọn ní rìsọ́fù tó fẹ́ ṣẹlẹ̀ wọn láwọn tí wọ́n fẹ́ àwọn tán fẹ́ lọ àtàwọn tán fẹ́ bí ìgbà téèyàn fẹ́ ṣe pàṣípààrọ̀ lórí pápá tán ń gbá bọ́ọ̀lù pé èèyàn fẹ́ fèèyàn exchange èèyàn kan wọn náà ni ṣùgbọ́n èmi gbọ́ ni wọn ò tí ì gbà o à ń retí cabinet resolve lọ́dọ̀ ààrẹ ṣùgbọ́n a ní ká fi fọ́nrán yìí káwa náà fi léde fún yín kẹ́ ẹ lè rí o ẹ orí ìròyìn lérèfé náà la wà o ní báyìí a wà bọ́ọ̀dì sínú ọgbà mi ìròyìn gangan lọ́dọ̀ ọ̀gá mi ọ̀gbẹ́ni Bobby kan gbé wa débẹ̀ ń tààrà tààrà kan fún wa ní ìròyìn lákòjọpọ̀ bẹ́ẹ̀ báyìí tí ẹ̀ bá wa ṣí àìkókalẹ̀ kókako ẹ ṣeun. mo máa tún kí yín káàbọ̀ sórí ìpàdé ọlọ́mọ ìlú tòní owó lójú ọjọ́ lọ́dọ̀ yín sálàfíà lẹ́wà ṣé gbogbo ẹ̀ ń lọ bá a ṣe kọ̀wé rẹ̀ só ń gbojú ọwọ́ èyí ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nù oṣù kẹsàn-án ọdún 2024 àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún dá wa sí tó mẹ́mí rẹ́mìí bẹ́ẹ̀ ni ó sì mọ̀ rí kò ní bàjẹ́ láṣẹ ọlọ́run Èdùmàrè ní pápápá ẹ ìròyìn tòní yìí yóò fakọyọ díẹ̀ o yóò fa kìkì lórí wípé justice ló pọ̀jù nínú ìròyìn tá a fẹ́ mú wá ọ̀rọ̀ ti rúùtù update lórí ti rúùtù update lórí ti Bobrisky àti VDM VDM kọ̀ jálẹ̀ ó lóun ò ní gbà wọn àwọn èèyàn ti wá bá wọn tójú bọ̀ báyìí wọ́n ti tọwọ́ bọ̀ ọ́ gbogbo update yẹn láàmú wá fún inú ìròyìn lónìí o á sì ṣàtótónu díẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ kan ibà justice ní bá yín sọ̀rọ̀ lónìí o ẹ̀ ń torí wípé justice for root Ògúnlẹ́yẹ lórí ọ̀rọ̀ ti VDM justice for VDM náà nítorí wọ́n fẹ́ mọ fìtínà VDM ṣùgbọ́n wọ́n ní ẹ̀mí kùkùté ara rẹ̀ lómi o lọ́rọ̀ very dark man ó ń jọ bẹ́ẹ̀ ni pé ó tó jà ara rẹ̀ gbé o ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà náà wà lẹ́yìn rẹ̀ òun ò tiẹ̀ sí ọ̀nà bóyá èèyàn kan wà lẹ́yìn òun àbí kò sí lẹ́yìn òun. mo wá fi orúkọ ọlọ́run mo fi kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ ẹ mo sì dúpẹ́ àná tẹ́ ẹ bá wa pín prógráàmù bẹ́ẹ̀ náà ni mo rí gbogbo feedback sí yín bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kan tẹ́ ẹ pa kíyèsí mi sí ẹ ṣeun ṣeun ẹ àjọmọ̀ ṣe àjọmọ̀ fìfẹ́ gbéra wa débẹ̀ ní ibà ròyìn náà ní ibà gbé wọn débẹ̀ ibà yànnànà ibà kanjú abẹ́ǹkó ibà sáná wọlé ibà létéńté ibà gbáǹkọ́gbì ibà pàrònú rẹ ibà múlùdùn ibà yànnànà ibà kéde fún Yorùbá nation ká mọ̀ fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ kí n mọ́ gbàsìkò yín kí n mọ́ gbà táìmù yín ó dá àkọ́kọ́ nínú àwọn àkórí ìròyìn tí àyà ti kódà lẹ̀ ó náà ni mo ti kọ́kọ́ mẹ́nubà fẹ́rẹ́fẹ́ á lórí ti root rúùtù náà ti parókò ránṣẹ́ sí iléeṣẹ́ ológun lóòótọ́ àwọn èèyàn sọ wípé kó já mi lórí ẹ̀ wípé àwọn tí ń bá fa yìí wọ́n ṣe léṣe wọ́n pa o ṣùgbọ́n àwọn nàìjíríà kan náà ti sọ wípé orí kan le jù kan lọ orí títa gbé wáyé ó yàtọ̀ sí ti kẹ́hìndé lóòótọ́ inú ikùn kan náà ọ ilé ọmọ kan náà lọ́jọ́ gbà wáyé ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ làyàn mọ́ wọ́n ní wọ́n lè yan orí kan jẹ kọ́mọ́ rí orí kan yàn jẹ wípé kí rúùtù kan make sure wípé wọ́n pa òun kó wípé justice ìtàn bóun wá ó sojú òun <laughs> òótọ́ ni gbogbo ala rí rádaràda tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ti Mohbad tí wọ́n fẹ́ẹ́ da ẹjọ́ rú ọlọ́run ló ní orí bọ́ọ̀yì yẹn le a sì wà lẹ́nu ẹ̀ kò sì kò sì já wọn lára odidi authority ìlú àti state level àti local government àti traditional rulers àti lókè lọ́hùn ìjọba àpapọ̀ kò já wọn lára pé ta ló pa ọmọ ìlú àwọn lọ́rọ̀ kan rúùtù ti pàrókò ránṣẹ́ sí ilé iṣẹ́ ológun ó sì ń jọ bí ẹni pé òun gan-an akọni kéèyàn tiẹ̀ tó lè jọyìn ilé iṣẹ́ ológun tẹ́lẹ̀ náà àá yóò dúró déédéé ó lọ́kàn akíkanjú ọmọ sí ni ó dáa gbé ń débẹ̀ gbogbo update lórí ẹ̀ lónìí á sì mọ tẹnumọ́ lójoojúmọ́ tá a fi rí justice fún àbíkílẹ̀ ni mo wí àbí ká já mi lẹ́nu ẹ̀ ni ṣé ká já mi kúrò lórí ẹ̀ ni ẹ jẹ́ á wá justice fọ́mọbìnrin yìí obìnrin tún ni àpájùlọ àwa tá a jọkùnrin ẹ jẹ́ àwa justice fún wọ́n fìyà jẹ ni a sì mọ̀ òun náà sì ti ṣetán kò bẹ̀rù ọ̀dà ẹlẹ́ẹ̀kejì tó jọrú ẹ̀ ó ní ti VDM àwọn ọmọ Nàìjíríà ti pariwo síta wípé ẹ lè fa VDM wálẹ̀ kẹ́ẹ̀yẹ́ tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí nínú gbogbo bí àwọn èèyàn ṣe ń sọ pé ó ti ẹ̀dá tí VDM ṣe làwọn kan náà tún sọ̀rọ̀ sí o àwọn ọ̀jọ̀gbọ́n kan wá sọ wọ́n ní whistleblower lásán ni VDM pé ó kàn blow whistle ní ṣé bí ìjọba náà ló ní àwọn aráàlú ran àwọn lọ́wọ́ tán bá kófìrí tí ò da pé arákùnrin tó rìkọ́ọ̀dì Bobrisky àwọn èèyàn fẹ̀sùn kàn án wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wípé n tó ṣe yẹn lábẹ́ òfin pé ìjìyà wà fún pé ó ìwà àtẹ̀yẹn jọ ń sọ̀rọ̀ torí pé jẹ́ olówó ó sì ti wá san owó rẹ̀ ṣùgbọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ VDM sì ti fi síta kó tó san owó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní VDM fẹ́ fi ta táwọn èèyàn ń bẹ̀ síbẹ̀ pé kó jọ kó ju Rufai Arise TV náà ti ń bẹ̀ látàná pé kó jọ àwọn orúkọ tán náà wà ń bẹ̀ pé ó dá bó ṣe ń tú àṣírí yìí pé VDM kọ́ ni wàhálà bí kò ṣe wípé Bobrisky bó tiẹ̀ jẹ́ pé Bobrisky náà àná ló lòun fẹ́ para òun òní ó ti bọ́ sórí ẹ̀rọ ayélujára ní ti ń tọ́jú ní ti ń tọ́tè làwọn èèyàn wa ní eléyìí yóò síríọ́sì yóò ṣẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì ó rè é ṣẹ̀wọ̀n gangan ọ̀ríjínà ẹ̀wọ̀n fẹ́ẹ̀kì lélẹ́yìí tó o ṣeun wọ́n ràn lọ́wọ́ ní ìwọ nìkan kọ́ ló wà á dá ṣẹ̀wọ̀n ní ìsìn àgbẹ̀yìn débẹ̀ o gbogbo atótónu rẹ̀ mi ò fẹ́ ká ṣe nínú àkórí ìròyìn lónìí bẹ́ẹ̀ náà ni eléyìí tí ó mọ tẹ̀lé ó ní ọ̀rọ̀ cabinet reshuffle ààrẹ Tinubu à ń gbọ́ fìrìfìrì pé wọ́n fẹ́ lé àwọn <laughs> wọ́n fẹ́ lé àwọn mọ́kànlá kan dànù nínú àwọn mínísítà wọn láwọn èèyàn wá ní àwọn ògùnlẹ̀ fẹ́ lé dànù ṣé ọ̀nàrẹ́bù Túnjí Òdó òsì ń bẹ̀ mínísítà for interior ṣé Tìjàní Bọ̀sún òsì ń bẹ̀ mínísítà fún digital communication kọ́hún ṣé ta tó ni wọ́n ṣàdárúkọ àwọn kan tí ò yẹ kan sí ń bẹ o ṣùgbọ́n ó ń jọ bí ẹni pé wọ́n wà ń bẹ o <laughs> kí ló dé tí ààrẹ Tinubu fẹ́ lé àwọn ará bí ìdánù kí náà ṣe kí ni criteria tán fi wò ó ṣé wọ́n ṣiṣẹ́ déédéé ni àbí táàmù wọn ti tán àbí contract tán sign pẹ̀lú ààrẹ Tinubu ni ààrẹ Tinubu sì ní àṣẹ ẹ̀yìn tẹ̀ ń sọ pé wọ́n láṣẹ láti lé mínísítà wọ́n láṣẹ tó ráwọn ní olórí fẹ́ẹ̀kì wọ́n láṣẹ gómìnà nìkan náà lẹ́tọ̀ọ́ náà láṣẹ láti lé ṣùgbọ́n àwọn tí wọ́n fi sí political appointment tó jẹ́ political appointee látọwọ́ ààrẹ pàápàá jùlọ wọ́n láṣẹ láti lé wọn kí ló wá fa mokomoro tí àwọn mínísítà yìí tí wọ́n fi ń fi orí lu orí <laughs> tó ń sáré kiri kíjokíjo tẹ́rù ń bà wọ́n tí ó ń jọbi ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọ́n ní wọ́n ti lọ ń bẹ̀bẹ̀ wípé ẹjọ́ ẹ̀yin tẹ́ súnmọ́ ààrẹ má kí ọ̀gá wa lé wa ẹjọ́ bribe ló kù tán ní san mo lérò pé wọn ní sanwó ẹ̀yìn torí kámẹ́rà ń ká oníkálukú báyìí ni ó dáa á gbé yín débẹ̀ tààràtààrà nínú àkójọpọ̀ ròyìn lónìí bẹ́ẹ̀ náà ni nínú àkórí ìròyìn míì láti gbọ́ wípé àwọn tó rè é jalè lọ́jọ́sí àwọn jàǹdùkú àwọn jàgùdà àwọn ọ̀daràn ní ọ̀fà tán rè é já báńkì lọ́jọ́sí àlàyé wà lórí ẹ̀ lórí ìdájọ́ ọkú tí wọ́n ṣe fún wọn tí wọ́n fún wọn àlàyé wà lórí àgbẹ̀ yín débẹ̀ wọ́n dájọ́ ọkú fún wọn bẹ́ẹ̀ bá rántí ìṣẹ̀lẹ̀ tọ̀fà náà ńgbà náà wọ́n pa àwọn èèyàn lọ rẹpẹtẹ ọwọ́ bá wọn wọ́n ti wá dájọ́ ọkú fún gbogbo wọn àgbẹ̀ yín débẹ̀ ẹ̀ ní tààràtààrà mélòó ni wọ́n ta ń dájọ́ ọkú fún wọn àwọn kan tó ń sawuyewuye lórí ẹ̀ kan dáríjì wọn nàìjíríà ṣe rí báyìí ná twenty eighteen torí pé ó ti pẹ́ díẹ̀ ẹ bá tó bá wá pẹ́ ńkọ́ wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún sàn kan náà lòdodo àtòótọ́ sentiment ti bàyè àwọn kan jẹ́ nàìjíríà kí mọ́ ní nàìjíríà kí mọ́ ní gbogbo ọmọ nàìjíríà sentiment ti bàyè àwọn kan jẹ́ kán fi àwọn wo lẹ̀ wọ́n bá àṣẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ e, irú ẹ̀sìn kò wù kan kan kan mọ́ ṣe e, ẹ̀ ń bá pààyàn pípa lòun náà ló tọ́ sóun náà pípa ló tọ́ sóun náà o ẹ̀ẹ́n tán àbátí ìwà rímú ẹ̀ẹ́n ẹ̀fẹ̀ kan yẹn ṣùgbọ́n tán rímú ti tọ́ pípa ló tọ́ sí ọ̀nà àgbẹ̀yìn débẹ̀ nínú àkójọpọ̀ ròyìn lónìí. nínú àkórí ìròyìn mìíràn láti gbọ́ wọn ni ó ṣeé ṣe kí òṣùpá mi yọ lójú sánmọ̀ láìpẹ́ o òṣùpá kékeré tó kéré sí eléyìí tí mo yọ tẹ́lẹ̀ àwọn onímọ̀ ẹ̀rọ wọn ṣàlàyé oṣù mélòó ni ó fi yọ kí ni wá kiri <laughs> ilé ayé ó dá o àgbẹ̀yìn débẹ̀ nínú àkójọpọ̀ ròyìn lónìí o eléyìí táwa máa fi káde nínú abala àkórí ìròyìn ó ní ti ìbuwọ́lù tí ilé ìgbìmọ̀ asòfin làbújá tí wọ́n ti buwọ́lù <laughs> kí la lè pè náà eh, àwọn ọkùnrin kan mẹ́ta wà ń kékeré ọdún àwa ń súnmọ́ ọdún ọdún náà ń súnmọ́ wa bàbá rere má jẹ́ àfọ̀fọ̀ sọdún ó ń jọ bí ẹni pé nàìjíríà ti ń súnmọ́ ìjọba ẹlẹ́kùnjẹkùn ẹ eh, ń tán pè ní ministry of yorùbá lélẹ́yìn la lè pè léyìí àgbẹ̀ yìí e débẹ̀ náà àkórí ìròyìn lónìí ní báyìí àwọn àmọ́ wọnú abala tí ó mọ̀ kàn lọ abala sánáwọlé ẹ̀ àmọ̀wọ̀lọ tààràtààrà láì fi àsìkò ṣòfò nínú abala sánáwọlé tòní <laughs> ó mọ̀ lágbára o àwọn èèyàn tí wàá pariwo síta o àwọn human rights group gan àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ kan àwọn náà wọ́n ti ké gbàjarè síta látàná o nígbà tí wọ́n ti gbọ́ wípé àwọn èèyàn tí wọ́n lọ ń lo VIP nínú ẹ̀wọ̀n wípé ó ń jọ bí ẹni pé tán bá ti dájọ́ fún wọn tán báyìí kò sì sẹ́ni tó fẹ́ rè mọ́ wo èèyàn kan nú ọgbà ẹ̀wọ̀n lọ́jọ́ táwọn kìrìsìtẹ́nì tán máa ń gbóúnjẹ lọ ẹ̀wọ̀n tán ti ń lọ sínú ẹ̀wọ̀n n ò rò pé wọ́n ti pàdé Adédoyin tó pa tìmọ̀ tán fẹ̀sùn kàn tó pa Timothy tán sì ti dájọ́ kú fún lọ́sùn stéètì ẹjọ́ tí bàbá wa Hamzat Oríyọmí tí gbogbo ayé tiẹ̀ fi mọ̀ wọ́n jù gan nìyẹn wọ́n gbìyànjú wọn ṣiṣẹ́ takuntakun bẹ́ẹ̀ náà ní iléeṣẹ́ bàbá Fẹ́mi Fálànà àwọn náà gbìyànjú àwọn èèyàn sì gbóríyìn fún wọn gbà náà ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kan ti wá dìde nísìnyí o wọ́n ní ní pápápá kí ìjọba ṣe ọ́díìtì wọn ò tí ẹ̀ mọ̀ pé wọ́n tún mọ̀ ṣe ọ́díìtì àwọn ẹlẹ́wọ̀n pé kí ìjọba ṣe ọ́díìtì o wípé àwọn fẹ́ mọ ibi tí Adédoyin wà bóyá nú ẹ̀wọ̀n ló wà o ẹni tí wọ́n fẹ̀sùn kàn pó pa tí wọ́n tiẹ̀ ti dájọ́ rẹ̀ kì í ṣẹ̀sùn mọ́ wọ́n ló pa Timothy gbogbo wa náà la mẹjọ yẹn wọ́n ní àwọn ń gbọ́ wípé ọmọ rẹ̀ tó sá lọ́ngbà náà wọ́n ní ìmọ̀ ń yọ wá sí Nàìjíríà láti Kútọ́nù wọ́n ní àwọn sì lérò wípé Adédoyin sì wà nú ẹ̀wọ̀n nítorí eléyìí tó ṣẹlẹ̀ sí Bobrisky ó ti la àwọn ọmọ Nàìjíríà lójú wípé kì í kàn ṣe kán fi ìyàn sẹ́wọ̀n o pé kán rè mọ́ sọ wọn lóòrèkóòrè nígbàdégbà nítorí ọwọ́ ń wọwọ́ lórí àwọn aráabí àwọn aráabí wọ́n sì ń gbẹ̀yìn gbẹbọ jẹ́ wọ́n ń gbàbọ̀dè fún ọmọ Nàìjíríà nígbà téèyàn bá ṣe àìda láàrin ìlú tán sì mú tó fífìyà jẹ́ tẹ́ tún wá ń dọ́gbọ́n wípé kó mọ́ jìyà yẹn kó mọ̀ sí àti ẹ̀gbọ́ngbà kan tán ni wọ́n máa ń fi àwọn kan ṣe pàṣípààrọ̀ tán bá ti mú yàn tán pàápàá jùlọ tó bá jọ́ ọmọ olówó wọ́n wàá lọ kó àwọn ọmọ tálákà àwọn tí ò níran tán lè béèrè wọn tán bá sọnù orí ẹ̀lẹ́sẹ̀ máa ń gbọ́ tán ló ń wẹ́ lómìn tán nìrí wọ́n á wá fi wọ́n ṣe pàṣípààrọ̀ wọ́n á ṣe change of name fún wọn. Ah, mo gbọ́ báyìí mo ní ṣé lóòótọ́ ah, èmi ò mọ̀ ń pa rẹ̀ o wọ́n ní wọ́n sì ṣe gbogbo ilé ó yẹ kí àṣírí ilé tú lórí ìtọ̀rọ̀ Bobrisky wọ́n wá fi orúkọ ẹni tó yẹ kán tó tó yẹ kó jìyà ìyẹn wá máa jẹ́ orúkọ ẹni yẹn wọ́n wá tú ẹni yẹn lẹ̀ wọ́n lè ní kó lórí ìgbafẹ́ ń lo òyìnbó fún bí ọdún méje kán mọ́ rí mí ẹ̀ láàtàn ó mọ́ padà wá Nàìjíríà ìwà àwọn ará bíi ìwà burúkú ni o bẹ́ẹ̀ náà ni nínú ìròyìn sánáwọlé mi láti gbọ́ tó sọ wípé mayor New York ó ń jọ bí ẹni pé mayor wọn ń bẹ̀ àwọn ni ìtumọ̀ rẹ̀ ni gómìnà ní Nàìjíríà tán bá ní mayor state kan wọ́n ní mayor àbí ṣé mo gbà ẹ̀yin ará Amẹ́ríkà wọ́n ní mayor ní New York gbogbo ẹ̀yin tí wàá New York wọ́n náà fẹ̀sùn kan mayor yín wọ́n ní wayawaya owó lórí íńtánẹ́ẹ̀tì wọ́n fẹ̀sùn kàn wọ́n ló tún lọ sí Turkey wọ́n lórí ègbowó lórí iṣẹ́ tó yẹ kó ṣe lọ́fẹ̀ẹ́ wọ́n ní incam vaasi fowó wípé ọwọ́ ti bà á ṣé ẹ lè kúrò ní àbí ẹ dáríjìn mo wá wòye mo ní à ah, a jẹ́ wípé kò síbi táyì tí dáná alẹ́ o ọbẹ̀ ló dùn jura wọn lọ́wọ́ kò sì síbi tán tí kádì alẹ́ agolo yàtọ̀ síra wọn o à ah, mo rántí àgùntàn àmọ́ fi kádì ẹ̀ ń gbà náà oní báskẹ̀tì báyìí ni tọmọ ọhún tọmọ fi fọ́n ọ̀pẹ tọmọ fi hun orí gorobo lókè báyìí òun náà mọ́ fi tàdí ẹ̀ ń gbà náà kì í sọ poultry ní ìsìn poultry ti gbalẹ̀ ó ti gbayé ìmọ̀ ẹ̀rọ ayé ti dayé ọ̀làjú àgùnà máa fi kó adìyẹ lọ́rọ̀ kan a jẹ́ wípé wọ́n máa ń ṣe irú ẹ̀ náà US wọ́n máa ń scam US náà wọn ò mọ̀ o ah, orin máa jẹ fàṣẹ́kì sí wà sí mi lórí tó sọ pé máa jẹ fàṣẹ́kì náà ní New York New York New York City beggar in the street of gbàkan àwọn ọmọ nàìjíríà ọmọ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nàìjíríà yìí máa ń ṣẹlẹ̀ lílo òrìbó náà àgbàtà débẹ̀ náà la tó mójú àwọn kan sì wà nàìjíríà tán mọ o tán sì ń bìlífù pé paradíṣe ni o <laughs> wọ́n bìlífù pé kò sí gọ́tà kò sẹ́fọn ẹ máa tara yín bẹ́gà àwọn tí ń tọrọ owó wọn náà wà New York ńgbà náà <laughs> tí bàjẹ́ bàjẹ́ èkì fi kọrin ẹ̀yin ará New York kì ló dé tí gómìnà yín tó yẹ pé ewu sẹ́bà ìnà ká mọ́ gómìnà yín lọ́wọ́ nàìjíríà nìkan la rò pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ó wá ń jọ bí ẹni wípé the same thing lọ́rọ̀ lé ayé hmm. ó dá àwọn ẹja kó ń bẹ̀ wo nínú ìròyìn sanáwọlé mi èlé tá a mọ̀ mú wa. ó náà ní ti sùkúù kan ó tán sọ wípé sùkúù àwọn ọmọ yahoo yahoo gbogbo àwọn tẹ̀ ń wò lẹ́yìn ọlọ́pàá yìí ní ìgbà táwọn ọmọ bá wà lórí assembly money wọ́n ní sùkúù yahoo yahoo níbi tán ti lọ bọ́ọ̀sì wọn tán ti rí i pé wọ́n máa ń lọ sùkúù wọ́n rè kọ́ ẹ̀kọ́ bí ìgbà tán fẹ́ lọ graduate in school ó ní gbogbo àwọn eléyìí o àwọn wo wá ń tíṣà wọn kí ló kọ skul wọn níbo ganan ti kó wọn lóòótọ́ fọ́nrán yìí ti pẹ́ ṣùgbọ́n nítorí eh, òfin tí wọ́n ṣe fi jáde lórí àwọn tí ń scam àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ náà sì ni pàápàá jùlọ lórí àwọn tí máa ń ṣe bí obìnrin wọ́n máa ń pè ní sexting ní èdè èbó tán máa ń ṣe bí obìnrin tán fi máa ń gbààyàn a fẹ́ ká máa fi dá àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ mọrú sùkúù tán ọmọ yín ń lọ a mọ̀ pé fọ́nrán yìí ti pẹ́ ṣùgbọ́n a nílò láti mú wá fún yín ẹ agbọ́rọ̀ lẹ́nu ọlọ́pàá ní pápápá torí ẹ̀ la ṣe fi sínú ìròyìn sanáwọlé ànípẹ́ lórí ẹ̀. Okay, we are here at Ekpan police station in Ubia local government area. Here we'll be parading about 123 suspected internet fraudsters who were engaged in the business of internet fraud. They were all placed in a particular house in one estate in Efun, Warri Road, where they do what they call HK. They say HK means Hustler's Kingdom. However, what is their modus operandi? They engage their agents who go on social media to flaunt wealth that most times are not even theirs and convince unsuspecting boys of the age of 17, 18, 19, 20 that they want to teach them forex and also that they want to teach them crypto business. Now, what do they do? They lure them some all the way from Kaduna, some all the way from Akwa Ibom, some all the way from Ibadan to that particular estate and beat the hell out of them. That is their own welcoming to them. And feed them only when they feel like feeding them. In fact, one of them said once they enter the bedroom to bath, before they come out, they will seize their clothes that they don't come, they don't come. And in this place, there's no going back. In this place, there's no going back. Now, how did we get about this information? One of them who came alongside two others all the way from Kaduna, told them that I can't do this, let me go home. They told him, You don't come, you don't come. That guy now used his laptop that they gave to him to do the business of internet fraud to reach out to the mom, who quickly reported to their relative who happens to be a member of the military, and they came in their numbers and raided that estate and arrested over 123 internet fraudsters. We also have another one, Bola from Ibadan. He said he studied in Arabic school and he needed money to go to Cairo in Egypt met one of his friends who he asked for 150,000. And that guy told him, people that are below you are even living larger than you. Come to worry, let me teach you how to make money. Only for him to come, they took him to that estate. <clears throat> And as they are entering each of the gates, they are always shutting it, locking the gate, locking. It became apprehensive and told them, what am I here to do? They told him it was internet fraud. He told them, I am an afar. I can't do this. They told him, you have come, you have come. You are not going back. And that was how they welcomed him with beating. They beat him up to the extent that he even excreted on his body. He urinated on his body. And he had no choice than to stay back. This Bola on said for the past nine months since he left Ibadan, he has not spoken to his mom, he has not spoken to his dad, they have not allowed him access to even sunlight òun náà lẹ ti gbá yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni ó mọ̀ wá ọmọ wọn tán rò pé ọmọ wọn sọnù wọn ni mọ̀ wípé wọ́n ti wọ ẹgbẹ́ you have come you have come orúkọ skul tèmi orúkọ tèmi fẹ́ fún skul yẹn nìyẹn you have come you have come ó dàbí ìgbà téèyàn bá lọ sògùn owó ni pé ó ti mà sí rí wa o ò lè jáwọ́ ń bẹ̀ mọ́ ò lè lóòṣe o n tó fi ń ṣe àwọn ọmọ yín rèé peer group mo fẹ́ lówó mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n lórí íńtánẹ́ẹ̀tì ó ti ṣàkóbá fáwọn ọmọ ẹ̀rí wípé alẹ́kọ̀ọ́ nínú eléyìí báyẹn jọ ẹ bá wa pín fáwọn ọmọ ẹ jẹ́ asáré gbọ́rọ̀ lẹ́nu ọmọ yìí a ti ń pẹ́ jù lórí ẹ̀ ṣùgbọ́n ẹ ẹ jẹ́ a fi kẹ́kọ̀ọ́ ẹ má bínú. I'm 17 years old. Okay, so what brought you to that estate? My friend, let me start. I'll... No, I don't need too many story. What brought you to the estate? Just tell me. Go straight to the hustle. Hustle. What kind of hustling? Internet flirting. Internet flirting. Yes. Okay, now you tell you say you be. Okay, uh, when when when how, uh, when did you get there? Over one month. Okay, you don't dey there for like one month now. Yes, sir. yes. Okay, so tell me your experience inside the place. Sir, my experience inside that place is sometimes we are talk we are we only eat morning and evening. Okay. And another thing is like we sleep nine to five o'clock in the if we sleep and nine I wake up from that nine we start work till five o'clock. Oh yeah, how the work be? How na dey do the work? We our work is to show us how to hacked this Facebook after a few days Facebook. But that thing from me, I don't really like it. I always tell my um, guys sometimes this thing is very hard for me to do it. Okay, okay, okay, it's okay. Now, when was the last time you heard from your parents? It doesn't really four months. Since you come the estate, they don't allow you call your mama. They only, they only see our phone and they say you are only calling on Sunday only. Okay, they see on our phone, they say you can only call on Sunday. Sunday. Okay. ó rẹ̀ yìí ti wá ní pápápá ẹ̀yin olólùfẹ́ wa ibà àyà ló kàn báyìí tí ó gbé yín wọ inú abala tí ó mọ̀ kàn abala comment section ah, ọ̀rọ̀ pọ̀ nù comment section lónìí o ọ̀rọ̀ pọ̀ gan ẹjọ́ ẹ fún wa láàyè díẹ̀ torí ti ní kí n jọ kí n bó ń tọrọ ààyè lọ́dọ̀ yín ẹ jọ ẹ jẹ́ káàyè farabalẹ̀ káàyà gbé yín débẹ̀ sí ẹbẹ̀ mi ni mi kì í lọ straight to the point àyà sàmọ́ lọ straight to the point ẹ ẹ jọ ẹ fún wa ní táìmù sípínní náà ni yóò fi lé díẹ̀ ẹ tá a fi gbé yín débẹ̀ torí kọ́mẹ́ǹtì àwọn èèyàn pọ̀ ó sì make sense gan àyà ó yá ìwọ náà ah, pápá àpá ó yá gbá àwọn èèyàn wa débẹ̀ twins ó dá mi lójú pé ìyàwó ọ̀gbẹ́ni Bobby yóò dá baálé rẹ̀ mọ̀ àyá náà sì máa dá ìyàwó rẹ̀ mọ̀ sí. <laughs> at Sunday Ismail wọ́n ní I'm in Libya uh, petrol is very cheap here five litre of petrol in Nigeria rate is two hundred naira irọ́ ni o ẹ̀yin ará Libya ṣe lóòótọ́ ni five litre two hundred naira òun sì ni Dangote kan tó tó lọ ń kọ̀ pí à Nàìjíríà pẹ̀lú Saudi Arabia àwọn aláwọ̀ bíi àwọn olè gbogbo àwọn olè mo yàn di capital olè mo rántí ọmọ kan tí ń kọ capital letter one capital letter two n ò gbọ́ rí láìsá <laughs> rí di. bẹ́ẹ̀ ni àtiọ́lá òdúmọ̀sù ìyá dáadáa wọ́n ní mo rántí coca-cola bag van with their truck tí wọ́n máa ń dá kóòkì fún àwọn distributors wọn go slow jaburata ẹ̀rántí ẹ̀rí pé èmi náà ọpọlọ ọpọlọ mi ṣáàbù. bẹ́ẹ̀ náà ni àgbàbátúndé ọlá kú iṣẹ́ takuntakun ẹjọ́ o ẹ sọ fún ọmọbìnrin yẹn ìyẹn rúùtù pé kó gbé ẹjọ́ yìí lọ sí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family ó máa rí ìdájọ́ gbà o àwọn Fúlàní tí ń bu Yorùbá gàlégàlè jù bí wọ́n ṣe ń pa bí wọ́n ṣe pa ọmọbìnrin Air Force arótilẹ̀ nìyẹn ní ọdún mélòó kan sẹ́yìn bẹ́ẹ̀ ni tí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ẹ gbogbo Yorùbá náà gbẹnu wọn fálágbàfọ̀ ni à ń ẹ jẹ́ kó lọ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gbogbo àwọn oníròyìn tí kàn ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wòyí kò sí nǹkan kan tó ń ṣe wọ́n kàn ń fọ̀rọ̀ wá lẹ́nu wọn fi ń wá fíwù ni lórí kinní wọn. àtàbọ̀lálẹ̀ ògùdọ́lá ògùdọ́lá wọ́n ní ẹkú iṣẹ́ ọ̀gbẹ́ni Bobby nípa NIN ẹ jọ̀wọ́ mo ti ṣe NIN ní ìgbà méjì ní Arizona ní United States títí di àpò yìí tí mò ń tẹ akọ́ka yìí àti àtẹ̀jíṣẹ́ yìí n kò tí ì ní nọ́mbà yìí o ẹ jọ̀wọ́ ẹ gbà mí o kí ni kí n ṣe o ẹ kú iṣẹ́ takuntakun láyọ̀ láwọn pàdé lọ́la lórúkọ Jésù ìyá wa ìwọ̀n wo program yẹn tán lánàá ni mò ń wò wọ́n báyìí mo fojú inú ojú inú mo fi ń wòye ó dà ń tẹ̀ lè ṣe náà ní pé ní temporary slip báyìí wọ́n máa kọ nọ́mbà náà sí ẹ ẹ wò wọ́n ní app ṣùgbọ́n ó sì wọ́n fún ní nǹkan kan ni ẹ ẹ ẹ ó yẹ kán fún ní nǹkan àléwọ́ pépà àléwọ́ kékeré kan tẹ́ ó tó máa ní information yín wọ́n ti ní app sí ìyẹn náà yẹn wọ́n ti ní app tẹ́tí lè fi wò ó ẹ ẹ jẹ́ mọ̀ bóyá fún bẹ́ẹ̀ ni adébẹ̀rún kẹ́hìndé wọ́n ní ọ̀rọ̀ nàìjíríà ti tojú sú ni o àwa yorùbá nìkan náà náà máa ń fẹ̀gbẹ́ lọ ní nàìjíríà ṣé wọ́n lè dán nǹkan báyìí wò ní àdùbáyọ̀rọ̀ yunifásitì tàbí nnamdi àsìkò yunifásitì yorùbá ti tútù jù ìyẹn ilé tó ṣẹlẹ̀ ní ọbáfẹ́mi awólọ́wọ̀ ni ẹ mọ̀ wọrí àwọn bàbá wa ń ṣiṣẹ́ àwọn ń ṣiṣẹ́ lọ lábẹ́lẹ̀ àwọn àgbààgbà yúùtù yorùbá nìsan náà wọn fọ̀rọ̀ yìí wọn fi ṣeré rárá wọn délé gbọ́ àwa náà sì wá bẹ̀rẹ̀ sí tẹnumọ́ ọjọ́ sunday bàbá wa ń bọ̀ prophet ológun olúwa gbogbo adarí àwọn youth ní diaspora bó bá ṣe ṣe náà lè gbé akẹgbẹ́ wọn tọ́jọ́ jẹ́ olórí tán wà nàìjíríà a lè gbé àwọn náà wọlé áàpù yìí gbọ́ kó tó di sunday. nínú àyè tí ó mọ̀ tẹ̀lé àti richard ọmọkùnrin àmọ́ wọn ní ọ̀gbẹ́ni nù láti pàdé yorùbá nation no going back brunei bẹ́ẹ̀ ni mo adé olómo ní ayọ̀ láti wọnú yorùbá nation ìdùnnú láti wọ àmì bá ìbànújẹ́ wọ àwa sì ní practice ìdùnnú lẹ̀ báyìí wọ́n là ń ṣe eh, wọ́n là ń ṣe comedy wọ́n là máa fi comedy kún ìròyìn ntáwo fi pọ́ọ̀tì ẹ̀ tá a fi wọnú yorùbá nation kò sí depression bíi kò sí ìbànújẹ́ bíi ọlọ́run ó sì gbà fún wa torí aláyọ̀ gan lọ́lọ́run tó dá wa wọ́n máa ń yọ̀ lọ́rùn ni àwa tá a wà láyé náà a máa yọ̀ ni táàbì wọnú yorùbá nation ní táwọn òfin gba yorùbá nation àwọn kan ló sàfi aleluya wo ni jẹ́ríkò lọ́jọ́ sí aleluya aleluya. ẹgbẹ́ wọn tẹ̀lé at adéyẹmọ bóyá more ẹ náà ni wọ́n ní ọ̀rẹ́ bọ́ọ̀lù please don't disclose publicly how NIN will be easier to fight for Yoruba nation struggle mo ní mo ti gbọ́ mo yá àti mẹ́nu mọ́ àwọn tó yé òye ẹ̀. gbogbo ìjà kan ni ẹ̀rì gbẹ̀bọ̀n ẹ̀rì ìgbàdo olóró intellectual combat. ẹjọ́ mọ̀tẹ́lẹ́ àti nick

ìspáyà ṣé ẹ lè fi lọ nàìjíríà wọn lè lè fi lọ. eléyìí tó wà mọ̀ tẹ́lẹ̀ báyìí at magic field wọ́n ní ibà rival bí wọ́n ṣe ń ṣe nínú army àti ọlọ́pàá nìyẹn o wọ́n á fi ayé sú obìnrin yẹn wọ́n á yẹ̀yẹ́ obìnrin yẹn ẹ̀ dé ojú ta ni mo ṣe I had such experience in corporation hey! ṣùgbọ́n certificate mi àti mímọ̀ àwọn ènìyàn pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti mímọ̀ àwọn ènìyàn tí mò ń ka yorùbá gàtàgàtà ẹ mọ́ bínú àti mímọ àwọn ènìyàn pẹ̀lú àtìlẹyìn ọlọ́run torí táìmù tí mò ń ka news yóò ti fẹ́ léètì mò ń tọ́jú díẹ̀ ni. <laughs> àwọn ọ̀gá yẹn wọ́n ya wèrè ara máa ń kan wọ́n ní o God punish them in Jesus name ẹ ṣe ìyàwó ayọ́dà fún. ẹ jẹ́ wọn tẹ̀lé báyìí ní àmì dáàbò kóró wọn ní ọ̀gbẹ́ni bọ́bí àìlọ́ your news today. bad New Translation, Version, Amen. Okay, Nadi mo kabi, Nadi mo kabi veli, muni Iba King James Version. <laughs> See, yo davu ni jari muni wa inti, are ni yo davu. At While I'm inka muni, aya voice is sweeter than Ogbeni Bobby's voice. Aya is well lettered with Queen English. Ogbeni is my work confirmed, eh, see. ẹ ṣé mo ti dá ọlọ́run ní èmi láyé mi èmi èmi nìkan èmi lẹ ń bá wí yẹn o èmi lẹ ń bá wí yẹn o èmi lẹ ní mi ò gbóòyìnbó ẹ ṣé hmm, ojú òtì mi yóò báyìí náà dùn ó dùn mọ̀ràn àtìdẹ́rì olùsùnmọ̀dé wọn ní tí Kàmọ́lá bá jáwé olúborí nínú ìdìbò yìí èmi rò wípé ìyàwó igbákejì rẹ̀ ni yóò máa jókòó ti àwọn ẹgbẹ́ ìyàwó olórí orílẹ̀-èdè ọkùnrin sáà ní igbákejì rẹ̀ ìyàwó rẹ̀ ni yóò máa jókòó ń bẹ̀ mí wá dààmú ní à ṣùgbọ́n nígbà tí bídí ń jẹ́ pẹ́sidó ìyàwó rẹ̀ ló ń bá àwọn obìnrin jókòó nígbà tí Kàmọ́lá bá wá wọlé àwọn obìnrin náà lọ́yẹ kọ́kọ́ rẹ̀ kọ́kọ́ rẹ̀ rẹ̀ mọ́ tó ti àbísọ̀ nìkan náà wà á dá sí mítìrù kò sáà ní ìjókòó táwọn pẹ́sidó tó jọ́kùnrin àwọn kan ti dáhùn wọ́n ti ní kí náà ti ẹ̀pọ̀ orúkọ rẹ̀ náà wọ́n ní gẹ́ntúmá ni ó jẹ́. ẹ tí wọn tẹ̀lé báyìí ni àti Richard Bídàpọ̀ wọ́n ní ọ̀gbẹ́ni Bobby gbẹ́ni Bobby ni ẹni wọ́n tẹ̀lé owó mẹ́. God bless you you will be great Yorùbá nation no going back àmì o mo wá ní YouTube sá bàbá aládùúrà wa nù àdúrà ni bàbá ìmọ̀ gbà fún wa ó sì máa ń kan ẹ̀yìn ara ilé náà wọ́n á ti gbàdúrà fún ọ̀gbẹ́ni Bobby gbogbo yín ni wọ́n mọ̀ kàn torí wọ́n ní afẹ́fẹ́ ìfẹ́ kó má kàgé oko la gbogbo ohun tó bá ti dé báyìí mi ọ̀gbẹ́ni bọ́bí ń rí ní rí ni mo bẹ̀yìn tèmi náà lé láti ọ̀lọ́ ibi òní bá kankan nu wa mo nífẹ̀ẹ́ yìí tẹ́gan oh. ni. àtẹ̀rìmáyà wa ní sọlá wọn ní bọ́bí kì í sọ lóde orin náà fi wọlé wọ́n ní bọ́bí kì í ṣolódì wọn àgùntàn ò lọ́lọ́dì lọ́jà ewúrẹ́ ò lọ́lọ́dì lóde àwa làmúdòrodò àtúndé wọ́n ní bọ́bí làmúdòrodò káwọn tó ń bínú máa bínú àwọn ò tiẹ̀ ráàyè ẹ̀ ti bínú kínú tiwa sá ti mọ̀ dùn yóò fún ẹ ṣe bàbá mi dáadáa n bá kà kò sáàyè náà ni mo ní káwọn máa ṣe fàájì lọ dìgbà tí Yorùbá Nation máa fi dé ní o ó sì máa dé bá wa láyọ̀ àwọn ò ní fìbànújẹ́ wọnú Yorùbá Nation ayọ̀ la máa fi pọ̀ tiẹ̀ lágbára Èdùmàrè. àtìmọ́kẹ́ olólùtúndé wọn ni ìbá gbé wa débẹ̀ tí kò jẹ́ kí dáadáa ẹ̀hẹ́n so tọ́jú yín nínú ìrìn àjò tẹ́ rìn nínú abala kọ́mẹ́sẹ̀sán yìí adúpẹ́tẹ́ gúnlẹ̀ láyé mi ló wá kọ́ báyìí ti ń gba sí àrìn lọ́wọ́ àyè àṣẹ ìjókòó dáadáa ẹ mọ̀ pé èmi máa mọ̀ máa gbé yín sáré díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n àwàyè là máa wà á sì tún wà tòní láwàyè nínú ìròyìn ọlọ́mọlú bẹ́ẹ̀ bá tí ì wa pín ẹ jọ ẹ mọ̀ sáláì bá wa pín ẹ mọ̀ bá wa kọ ìmọ̀ràn yín sínú kọ́mẹ́sẹ̀ sàn bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ mọ̀ bá wa tẹ love kẹ́ ẹ mọ̀ bá wa tẹ like báyìí ẹ bá wà náà ẹ mọ̀ bá wa pín àwọn clip yẹn kẹ́ ẹ mọ̀ gé ẹ lè mọ̀ gé ní one one minute sixty sixty seconds bó ṣe ń lọ náà nù ẹ kó lè fi kálé kó fi káko náà ni ò sẹ́yìn tí jókòó dáadáa ẹ wá nǹkan olómi tútù tẹ́ ẹ mọ̀ fi rẹ̀ ń gbẹ kẹ́ ẹ wá nǹkan ìpanu náà sí i kí n wá mọ̀ wà ń lọ bus stop alákọ̀ọ́kọ́ ibùdókọ̀ alákọ̀ọ́kọ́ ti ń ti dúró lórí ọ̀rọ̀ ti rúùtù ní o rúùtù ti jáde síta ó lóun gbéná wojú ẹkùn àwọn ológun olóhùn ò bẹ̀rù ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń pàrọwà fóun tẹ́ ń pàṣàmọ̀ fóun tẹ́ ń sọ wípé ẹ kó ń sá lọ kó ń fojú pamọ́ ó lóun ò fojú kankan pamọ́ ó ní wọ́n ti bayé ń jẹ́ débi wípé wọ́n kó bá sún fóun kí tí iṣẹ́ kan tí iṣẹ́ méjì wọ́n ti mọ inú kíní golo kátán ní kásikẹ́ẹ̀tì náà máa ń pè á fi kásikẹ́ẹ̀tì hàn á fi bó ṣe rí á fi bó ṣe rí hàn yìí wọ́n ní kásikẹ́ẹ̀tì náà máa ń pè. lọ́rọ̀ kan rúùtù ti gbéná ojú ẹkùn àwọn ológun ó jáde síta ó ní gbogbo investigation ìwádìí tán láwọn ṣe tán sọ fọ́mọ nàìjíríà ó ní òun fọwọ́ sí òun fẹsẹ̀ sí òun fi gbogbo ara sí wípé kan gbé jáde sórí ẹ̀rọ ayélujára publicly ó ní lò jẹ́ pé ńgbà tán fẹ́ léwu tán fẹ́ ṣèdájọ́ òun ó ní publicly náà ni wọ́n tún síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó lòun náà ti wá ṣetán pé níta gbangba náà ni gbogbo result tán láwọn gbà gbogbo investigation àbálọ àbábọ̀ rẹ̀ ó ní kan mú síta ó lòun fẹ́ fojú ara àwọn rí pé ẹ wo bódò òun o ẹni tí ó kan lodò nìkan lẹ̀rù ń bà wípé ibi tán sún òun dé yìí pé òun ṣetán pé òun nídìí ìrànlọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà pé ẹ mọ̀ bóun bẹ̀rù ẹ mọ̀ sì bóun kọminú pé ẹ̀kàn wà lẹ́yìn òun wípé bóyá òun lọ́lọ́run ó lò tí justice yóò fi máa wáyé ní nàìjíríà pàápàá jùlọ ó ní àìmọye àwọn ọ̀dọ́mọbìnrin náà lè délé ròyìn tán ti báyé wọn jẹ́ tọkọ wọn ò lè bá wọn lé lọ́jọ́ tó bá ṣègbéyàwó nígbà èèyàn bá tiẹ̀ báyàn lájọṣepọ̀ béèyàn bá jọ mọ̀ sí ó níyẹn ò tọ́ kẹ́ wàá mọ̀ fìtínà wọn bẹ́ẹ̀ náà làwọn ọmọ nàìjíríà ti pariwo lé iléeṣẹ́ ológun lórí wípé ọwọ́ yín mọ̀ wípé tí ẹ bá ti ẹ̀ kófìrí pé ìkànnú àwọn ọmọ ogun yín pápá jùlọ tó tún jóbìnrin làwọn ọmọ yìí náà lẹ́ ń kórè fèsì Boko Haram àwọn ọmọ yìí náà ni ẹ kó ìbọn gidi lé lọ́wọ́ o tó ń fẹ̀mí ara wọn wéwu pé tó ẹ bá ti ẹ̀ wàá rí wípé nǹkan kan ń ṣe rehabilitation dà ṣé n tó kù náà ni wípé kẹ́ ẹ yọ ń ṣẹ́ nítorí pé ó ní alágànnà n tó kù nù ẹ ti ẹ̀ ní gbégbèsè wípé kẹ́ ẹ wò bóyá nǹkan kíkó sẹ́ńtì ò ní wèrè <laughs> ìkọ́kàn jù kan lọ Ni, gbogbo kò sì dìgbà téèyàn bá jájà kó tó wọ wèrè nàìjíríà lẹ ti máa ń retí pé tó bá ti jásọ lára tó jájà ó ti wọ wèrè náà àìmọye wèrè aláṣọ àìmọye àwọn tí nǹkan ṣe tó yẹ pé nǹkan tẹ̀yìn rò pé kìíní yẹn ní nàìjíríà yóò ti dọ́dọ̀ dókítà sáíkó ń bí tó sì jẹ́ èèyàn tí nǹkan kan ò sì ní ṣe ṣùgbọ́n tẹ̀yìn ò kà sí yẹn àwọn ìwà míì tó jẹ́ pé béèyàn ṣe ń wà sí wọ́n ti wò pé eh, eléyìí ní mental issue wèrè nìkan kọ́ ni mental issue kéèyàn jájà nìkan kọ́ kéèyàn jájà nìkan kọ́ àti pé téèyàn bá tètè mójútó nǹkan ọmọbìnrin ọmọ nàìjíríà náà tún ti wá ń sọ wípé láti ìgbà táwọn ti ń gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ rúùtù wípé àwọn ò rí kí ọ̀rọ̀ tàsé lẹ́nu rẹ̀ pé ó ń lọ sàn án ni gbogbo ohun tó ń sọ ó mọ̀túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ sì yé yékéyéké kò jọ ẹni tó ní aláǹgànà wípé wọn gbọ́dọ̀ sípò ọ̀rọ̀ yìí under the carpet o wọn gbọ́dọ̀ fọwọ́ gbẹ̀fẹ̀ mú ọ̀rọ̀ yìí pàápàá jùlọ wọn wá ń pe ààrẹ Tinubu wípé sẹ́ẹ̀lẹ̀ gbọ́ ìkan lára ọmọ ogun rèé o wípé kí wọ́n bá wọn tojú bọ o ọmọ Yorùbá sì ni gbogbo abiyamọ ló ti wá dìde ní ìsìn ọmọ yìí sì lóun ti gba Ministry of Women Affairs lọ ṣùgbọ́n jọ bí ẹni wípé àti eh, ìmọ̀ ẹni tí ó ṣẹ̀kù tó bá ṣe rìsọ̀fù tán nínú ọ̀rọ̀ mínísítà torí wọ́n fẹ́ lé àwọn kan lọ bẹ́ẹ̀ làwọn ọmọ nàìjíríà náà ń tọ́ka sí i torí rúùtù ní ẹ̀mí òun òde wọ́n fẹ́ hàn láìfù òun ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n fẹ́ pa òun kán pa òun lẹ́nu mọ́ làwọn ọmọ nàìjíríà wa ń béèrè wípé ṣé rúùtù sèfù lóòótọ́ ṣé rúùtù sèfù kí ni ìgbésẹ̀ tíjọba máa ń gbé tán bá rí wípé aráàlú ọmọ nàìjíríà kan ń sakitiyan láti sòdodo ebẹ́yìn náà lẹ fẹ́ lẹ ní káwọn ọmọ nàìjíríà máa sòdodo ńgbàtẹ́lẹ́yìí sì ti wá jáde ní ìsìn ìgbìyànjú wo lẹ́ ń ṣe ṣé kò sí ọ̀gá ológun obìnrin ṣé kò sí ọ̀gá ológun obìnrin tó lè dìde sọ̀rọ̀ yìí ni tó jẹ́ ọ̀gá inú mi ò tiẹ̀ tí ì rí kí ọ̀gá kan kó jẹ́ kó jẹ́ kọ́nẹ́ẹ̀rì kó jóbìnrin ṣé obìnrin yìí dé ipò ńlá nínú iléeṣẹ́ ológun ni kì èmi ò mọ ohun ò tí ì rí hàn rí ni o gbogbo àwọn tá a máa ń rí ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ni o ṣùgbọ́n báyìí ẹgbẹ́ agbọ́rọ̀ lẹ́nu rúùtù o ìbéèrè tí ń béèrè lọ́wọ́ iléeṣẹ́ ológun tó sì nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ nàìjíríà sáàrànlọ́wọ́ àbá sẹ́nu ẹkùn fẹ́kùn pàjẹ́ ẹ bá ń tẹ̀sí ilé agbára o ẹ̀yin náà bímọ o èmi náà sì bí tèmi ẹ̀jẹ̀ àràn ẹ̀jẹ̀ àràn rúùtù lọ́wọ́ o gbogbo ń tá a bá mọ̀ bó ṣe píkítọ̀ rẹ̀ lẹ́lẹ̀ póòstì ẹ póòstì rẹ̀ kẹ́yìn náà sa tó tónu sí ẹ bá ń sá sí ilé agbára ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. I a year before I was posted to Abdulkarim I was serving in Jos Plateau State um, three diff medical center. Then thereafter, I was later posted to Kantumet Medical Center, where I met Koné Ibi Abdul as the the OC, the, the commanding officer there. He, when I came as I was the only private soldier then, there, and the youngest soldier there too. So he he started by buying me gifts, which I refused to collect. And there, I was very surprised. And he called me to an hotel that I meet him in Igosto Hotel opposite Ojo Cantonment Medical uh, Ojo Cantonment. Um, when I got there, he asked me to sleep with him, promising me to, promising me if I, if, if I allow him sleep with me, he will allow me go to school, and he will, he promised to give me fifty thousand naira cash as at that sum of fifty thousand naira that very day, which I refused because uh, in the army it's against the law. It's called fraternization. You don't fraternize with your senior. Um, thereafter, that's how the whole thing started. It started by maliciously, maliciously, eh, maliciously dealing with me, by putting me on extra duty. I called that one army work. It's part of the job. Sending me to guard rooms, dealing with me. All of a sudden, he started threatening me that if I did not sleep with him, he would dismiss me from the job. Okay. When all this was going on, when he asked you to visit him in the hotel and you went and you refused his advances, did you report this to anybody or did you tell anybody about yes, this? I did. Who did you report this to? I told Lasco Pasoni Anota. She was my godmother. Okay. I told her I was like, ah. She maybe people said this man is a very harsh man. Like, why is he disturbing? This man is like he has been disturbing me for months now. So she just advised me just to like, you know, ignore the the threat that is part of army work. That was what she advised me. She was the only person you told? Yes. And at first I was not paying attention to his threat and everything. It was when he started giving me injection, you know, um, forcefully sleeping with me after giving me injection. Hold on. Giving you injection? How? How did he give you injection? Where did you meet for him to give you those We work in the same office. He's yes. my CEO. Okay. we work in the uh, MRS. It's called hospital. It's, in the army, it's called MRS. So he will instruct some soldiers. You know, in the army, they give order and you don't disobey orders. so he will instruct those boys to pay. ẹjọ́ ọmọbìnrin ibi tá a bá ti lè lò léèbó torí youtube asan yorùbá ó nígbà míì yóò ní kí àwọn táwọn jọ jákẹgbẹ́ tó jọkùnrin kan mú òun mọ́lẹ̀ kíkanú wọn kó sì fóun lábẹ́rẹ́ ẹ lòun ò bá ní mọ tóun ṣe mọ́ ó nígbà míì tí ò bá fóun lábẹ́rẹ́ yóò na ìbọn síwájú òun báyìí ni ìbọn ọmọ wà lára wọn ó ní ní tí mo ṣe fóun ma I have a video of it. you have video recording of this particular, particular incident. incident that happened. continue. he there's a day I got to find out that he normally sleep with me after injecting me. There's a day he uh, there's this the former chief army staff, um, retired General Farouk Yaya wife came to commission a particular place, the maternity part in our hospital. So when she came, before that they already gave me that injection, and I was putting on tetron uniform, and eh, the uh, army office wear. So all of a sudden I saw Dr. Cosmos. The, I think the third day Dr. Cosmos, he's copper. He was serving there in our hospital. He came and gave me another injection, which flushed out those one they gave to me before. And I saw myself. ó ríra ohun tóun ti wà ń wò ó ní òun sì ti lajú sáyé ló bá ní kó ń gba ẹ̀yìn ọ́fíìsì òun kó ń bọ́ ta pé kó mọ̀ gba ìta gangan o níwájú nítorí àwọn tó wá ṣe àwọn ìyàwó àwọn àmì òun wà ń ta tó ń ṣèpàdé. ó ní gbogbo ara òun lọ́dọ̀ tí wọ́n ti yí mọ́lẹ̀ ó lóun ò mọ̀ bóyá èèyàn kan ni àbí owó wọn ló tó tọ́ọ̀nù lórí òun. So immediately the woman came, he now instructed one of the serving uh, eh, copper, the one that was serving with us that time, Cosmos, and he told Cosmos to go and give me injection and ask me to pass the back door. This is this is very very very strange. So all of these things that you say have happened when you're unconscious. Yes, and ó ní lẹ́yìn ìgbà tó bá ti fóun lábẹ́rẹ́ tó wá bóun sùn tán ó ní yóò wá gbẹ̀n sínú bọ́dí báàgì tó ń pè ní kásikẹ́ẹ̀tì òun rèé akàn lo sampo eléyà àfihàn yìí òun kọ́ ló wà ń bẹ̀ yìí o. body bag it's called, it's called body just like a casket you put me inside it's made it's, I think they mostly use it in, in the uh, eh, noticed because for, for them to go and get casket and everything so you just call, it's called body bag so they, you just put me inside that body bag and for some hours they now ask them to take me to psychiatry hospital that is how this issue of mental illness started. started. So apart from your godmother that you told when initially when he was making advances at you, up to that up to this very moment, that time you didn't tell anybody. I, I sought for redress. In the okay. army, you cannot fight your senior. In the army, you cannot you cannot beat your senior. Okay. You cannot ask your senior to go to Gajun. Okay. You always sought for redress. I, you seek for redress. So I sought for redress. And so how did you go about that? At first, it was frustrating because I I wrote an the, it was a handwritten application through the same person that was frustrating me. So he never forwarded my application. So I have to I have to go to because the thing was he, kept on coming to my house, sending boys to my house. He denied me access to military course, denied me so many things in the army. I spent five years in the army without so when you noticed that you were trying to the, the redress you were trying to get couldn't yes, get to the appropriate yes, practice. I went to General Um, eh, eh, Emel Abubakar. He was the provost um, commander, provost group commander. It's one diff. The provost marshal. What did he say? I ran to him. He intervened, okay. and he said, um, even if say she i'm just trying to like even if she demands, as far as she have the sense to write for redress, they should attend to her okay. so because she because the, the general was the uh, military police and they were scared of him mm. so they quickly set up a board and at the end of the day they didn't ask me to present any evidence they just like wow me like so now the the redress you were seeking like a panel was set up yes was set to inquire into yes to intervene yes. yes and they didn't call you for question. Nobody called you to ask any question. They, they called me. Okay. I, I wrote that address like four times before they attended to it. Okay. Because Abu Karim, Kone Abu Karim, they are the most senior officer in the medical corps. So he has that level, he has that, um, he's a senior officer. So so when I went to, I have to go to military police to report to the provost marshal. So he, he intervened and he said they should hold that board and intervene and know the, the, that they should, they should intervene and know the reason why Abu Karim is doing, doing this to you. Yeah. Yes. So when they intervened, like just the way you are interviewing me now they never ask me for witness evidence because eh, they are all the same they are all cosmates the people that set up set up that but they are abukami cosmates so they, they were supporting Konya abu abukami they were biased they never asked me for anything so they just i just went there and they just wow so what led to you seeking for a discharge from the army my um, so i i tried my best i i i see myself in the army not progressing um my progression in the army was very very difficult. I because nobody was ready to listen to me. I was somebody was there. I was all over places. If I um, most time I apply for school and they give me admission, he would tell them that they should not allow me that I have mental illness. Which school have you applied for? Nigerian Army Medical School, Nigerian Army School of Nursing. I applied for basic course, like three month courses. He didn't. And you got admitted into all the schools. I got admitted into Nigerian Army Medical School, and he said I have mental illness. and they should withdraw me from that's how I lost that so I didn't even report it they didn't allow they didn't release me to the school that I have mental illness because they are all the most senior people holding an appointment in the medical corps they are all his classmates so I and when I I sat down because there's no progression nobody to listen to you I even involved um, the the present CDS um, General CG Musa to intervene he couldn't have intervened. so I tried my best and I exhausted all options all options so that's why I came on social media to say oh, yes, oh, Yes. But are you aware that the army has cleared Abukarim of any wrongdoing? Uh, I, so what they did there, they it's just uh, they just tell lies. As I don't know how to put it. They just sat down and feel like I. Salma, let me tell you what really transpired to them announcing this whole thing. I, I when I came to social I at first to complain, I, I and the the minister of women affairs intervened and they took me to national hospital just to because it was during the investigation for medical evaluation to know if i'm actually manned according to the allegation that was laid against me yes. so he they discovered there was nothing like in it, and they took me to edla just for urine for test, test uh-huh. yes. so nothing of such of such so the minister of human she now said from if i remain in the army they might wound me yeah. so my progression will still be very very difficult because i came online to expose them so she now said she I like she advised me if I can if I, if I can still continue with the job, and I said no. So I wrote a redress with my hand and I submitted it to the Minister of Women Affairs, and she went to the army quarter and she submitted it to the to the chief of army staff that, and he approved it for you to be discharged to be to be discharged um, voluntarily voluntarily not medical discharge i was i never there was before you before you board the soldier out from the army there must be a board There will sort of a board there will be a psychiatrist a medical doctors, the unit RSM, they will call you, the soldier, and ask you some questions. And to me, soldiers, soldiers are in the notice with, hand, with one hand. They are still in the army. Army don't bother soldiers because they don't have what it takes to pay off the soldier. It's as if they are paying the person for life because you, you came to the army and the person is not, the disability, maybe you have one hand, it depends on what. Yes. So there was nothing like I, they, they never discharged me it was the chief of army staff that converted it to medical discharge and he said army want to compensate me for me to be paid pay, uh, like i'll be collecting pension i was not eligible for pension but i only served five years okay. so there was never they never discharged me it was the minister of women affairs that intervened and requested me to leave voluntarily, voluntarily okay. not medical discharge so i don't know where they came up from it was a, it's a big lie say big lie they know what i'm talking about they know they, they uh, my evidence are with them they did investigation and they find out that all what i'm saying is true so coming online to come and say all those things just a lie i think they they need to apologize to me for that because it's a big um, stigma that I've have mental hmm. the deformation of her. ọ̀rọ̀ ní agbára ọmọ tẹ́ ẹ ní o àwọn kan ní ó dákẹ́ ẹ̀mí rẹ̀ wà léwu ìgbà wo lẹ̀mí rẹ̀ ò sí léwu ìgbà wo ni a ní kẹ́ ẹ jẹ́ kí ọlọ́run díìlì pẹ̀lú àwọn àwọn àwọn ọ̀bàyéjẹ́ ọlọ́run máa gba kéèsì fúnra rẹ̀ ọlọ́run dẹ̀ máa yanjú ẹ̀ torí mi ò mọ ohun tí mo tún fẹ́ sọ lé lórí ẹ bá mọ́nẹ̀jẹ̀ ní english ni o mo mọ̀ pé mo sì mọ̀ pé gbogbo yín lẹgbẹ́ gbogbo wa ló yé yékéyéké gbogbo irọ́ tí àwọn tó láwọn àmì pa gbogbo irọ́ pátápátá tó jẹ́ wípé wọ́n wá wọ síta wọ́n rò pé àwọn lè dojú tì í ẹ wá wo ọlọ́run á wà á wò ó bóyá irú kéèsì n ò lè jẹ́ ààrẹ kí ni mo tóbi ju irú kéèsì lọ mi ò lè jẹ́ ààrẹ orílẹ̀-èdè á wo ohun tá ààrẹ Tinubu ó ṣe bóyá wọ́n mọ̀ wòran bàbá orílẹ̀-èdè náà pè hàn á wo ohun tán sí a máa wò ó bóyá wọ́n rì sọ fún àwọn ará bíi jáde torí mi ò mọ tàwọn olórí burúkú kókó wọn lé kiri tí wọn ò rówó gbólóṣó èló ní ọ̀nà tí ó fi gbólóṣó aṣèrè. àbí báyìí ní pápápá ẹjẹ́ àwọnú ìròyìn tí ọmọ kan lọ ọlọ́run ó fún wa ní justice lórí ti rúùtù àní kúnnu lórí ẹ̀ àní dákẹ́ gbogbo ẹ̀ náà bó bá ṣe ń lọ àmọ́ mú update wá fún yín òun náà sì ti ṣe tán ó lóun ò ní gbà kan pa òun bẹ́ẹ̀ náà làwọn ìyá wa kan náà ti ẹ̀ ń sọ wípé kó mọ ọ̀bọ̀n lóyìnbó pé ó lè wá sí ìkàṣà ìlọ́mù pé kéèsì ẹ̀ ó ti hàn síta gbangba pé tó bá ti ní ẹ̀rí kó máa bọ̀ pé wọ́n gbà á ó sì da ìṣẹ́jú ayé èèyàn ní justice dùn já o pé èèyàn bá ti kú sórí <clears throat> kọlọ́mọ̀jẹ̀ kan bá wa já kọlọ́mọ̀jẹ̀ kan jìjà justice lẹ́yìn wa ó dá ní báyìí ìròyìn tí ó mọ̀ tẹ̀lé ó ní ti ọ̀rọ̀ Bobrisky o <clears throat> ó ti wá gbìyànjú báyìí o ó ti já síta gbangba ah, mínísítà fún ìtìrẹ́ ọ̀ honorable Olúbùnmi Òjó tán máa ń ṣiṣẹ́ takuntakun yẹn tẹ́ ẹ mọ̀ wọ́n bí ẹni mowó àti ẹ̀sọ̀rọ̀ wọn láìpẹ́ lórí ọ̀rọ̀ ti pásítọ̀tì wọ́n ń gbìyànjú ṣùgbọ́n ó ń jọ bí ẹni pé omi pọ̀jọ kà lọ ti dìde lánàá o sí ọ̀rọ̀ yìí wọ́n sì ti ní gbogbo àwọn tọ́rọ̀ ìkan àwọn ọ̀gá pàápàá jùlọ ní ẹ̀wọ̀n torí àwọn lọ̀gá àwọn ẹlẹ́wọ̀n <laughs> mínísítírì tó ń ṣàbójútó àwọn ẹlẹ́wọ̀n nù wọ́n ní wọ́n ti jọ wọ́n lẹ́nu iṣẹ́ náà for now temporarily ni wọ́n suspend wọn wípé ẹ fi iṣẹ́ lẹ̀ mọ́ wulẹ̀ wá iṣẹ́ a fẹ́ ṣe ìwádìí lórí yín a fẹ́ ṣèwádìí lórí yín pápápá náà la sì ti rí fídíò kan tó yí mínísítà yìí àti VDM tí wọ́n jọ ṣe ah, láwọn èèyàn bá ní àá ah, ah ọwọ́ ti wọ́wọ́ tó bá hàn wípé mínísítà ti ẹ̀ ṣe eré wọ́n ti ran iṣẹ́ VDM lọ́wọ́ nítorí wípé gbogbo eléyìí tí Bobrisky ní irọ́ ni irọ́ ni gbogbo voice yẹn wọ́n parọ́ mọ́ ni òun kọ́ ló ń ṣe wọ́n ní lẹ́yìn ìgbà tí Falz the bad guy ọmọ bàbá Fẹ́mi Fálànà ti sọ̀rọ̀ wípé òun àti Bobrisky àwọn sọ̀rọ̀ lóòótọ́ Bobrisky ló pé òun kì í sóun ló ń pè é ó sì sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ òun gan-an ló tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ìtàwọn èèyàn tiẹ̀ sọ wípé ó tún ṣàkóbá díẹ̀ fún Bobrisky gbogbo ọ̀rọ̀ tó ń pa pé òun ò mọ̀ ń pa voice note yìí pé ńgbà tí èèyàn kan sì ti jáde wípé díẹ̀ nínú voice note yìí tó tabá fáàs fáàs ti sọ wípé òótọ́ ni ṣùgbọ́n ìwọ ló pè òun báyìí lọ̀rọ̀ ṣe rí báyìí lọ̀rọ̀ ṣe rí bẹ́ẹ̀ náà sì ni lórí ọ̀rọ̀ ti ẹlẹ́wọ̀n báyìí ọ̀gá ẹlẹ́wọ̀n àti godfather àbí godmother Bobrisky tán ní kọ́ mọ́ fi ẹ̀wọ̀n kan fi sí VIP pé ibẹ̀ ni ó ti ṣẹ̀wọ̀n rẹ̀ wọ́n sì ń wá bọ́n ṣe dọ́gbọ́n yọ orúkọ rẹ̀ kúrò nu ìwé àwọn ẹlẹ́wọ̀n Nàìjíríà wọ́n fẹ́ pádọ̀nù ẹ̀ ló ṣe bá bàbá Fálànà lọ́rọ̀ yẹn ṣe ta bá wọn. ní ìsìn tí mínísítà ti gbẹ̀gbẹ̀sẹ̀ tán ti sọ̀spẹ́ndì àwọn yẹn báyìí ó ń jọ bí ẹni wípé wọ́n ti ṣe ìwádìí fẹ́ẹ́rẹ́fẹ́ wọ́n sì rí pé ó jọra àwọn lóòótọ́ ẹ bá ń dé ó di méjì ó di méjì báwọn mélòó ló wá kù náà rọ́bọ̀ bírísìkì tí ìṣòótọ́ mélòó ló kù ẹ jẹ́ kọ́kọ́ fi hàn yín n tí ó ṣẹlẹ̀ láàrin VDM àti mínísítà bó ṣe yẹ kọ́ ọmọ ìwọ́wọ́ lórí òótọ́ rẹ̀ náà bá ti ń wá òótọ́ ká tó wá mẹ́nu lọ́rọ̀ ẹ sáré bá ń sá agbára àròjọ́ musolókun ní pápápá. so um, this man you're seeing as I'm putting my hands on the shoulder, this is the Minister of Interiors, uh, Olabuyi Tunji Ojo. Did I get that right? Yeah. Yeah. Olubumi. Olubumi Tedojo. So, if you remember a few months ago, I just said something. I said, uh, the prison, because I was locked up in the prison, and then I just extended what I saw in the prison. I said, okay, the tap inside is bad, there's no water flowing and everything. I called him out, and then he called me back and he said, BDM, don't worry, you see changes. As I speak to you now, you can go to Abuja prison, they give you access, enter and see the changes you have done. So this man, I'll stand by him any day, anytime. I will stand with her because I don't see who will bring change. No be the one of one or two. I'm not campaigning for him. I'm just saying I can easily come and say ah sir, sir. And also with the international passport, a lot of changes have been done. The man is really working, so I appreciate you. Thank you, thank you very much, my God. God bless you. So any other time, I'll still come. I'll be coming to this place anytime. God bless you. Thank you. God bless you. Thank you. ó dáa náà lẹ́tí rí vdm o àti mínísítà wọn kan tiẹ̀ tún gbègbèkúgbè wọn ní vdm ń ṣiṣẹ́ fọlọ́sẹ̀lú mo ní ẹ̀ẹ̀mọ nǹkan kan mo ní àwọn olóṣèlú tẹ́rù ń bà nísìnyí gbogbo olóṣèlú tó ní connection pẹ̀lú celebrity àwọn celebrity náà máa ń lò fi òfin lọ́ńdà ṣé bí wọ́n fẹ̀sùn lọ́ńdìrín náà kan Bobrisky ó ní ó wà láàrin ó ní ọ̀rọ̀ kẹta nínú ọ̀rọ̀ tí Bobrisky sọ EFCC náà àti ìmọ̀bí tó máa gbé bàbá yìí ó sì kan olóṣèlú torí olóṣèlú owó tó bá kó jẹ ìtumọ̀ lọ́ńdìrín nù owó tó bá kó jẹ wọ́n wà wá celebrity tó máa fi lọ́ńdà ìgbọ̀ ìgbọ̀ ẹgbọ́nú ọ̀rọ̀ Bobrisky tó sọ wípé wọ́n ń bi òun wípé ó lóun gbowó lórí Facebook ó sì ra lé four hundred and fifty million kan sí àbẹ̀lẹ̀ ló pé sí lẹ́kí wọ́n wá ń sọ pé àìrọ̀ ah, ìyẹn ò tó báàkì ẹ̀ up tó pé èlò ló ń gbà lórí Facebook pé ìyẹn ò tó báàkì ẹ̀ up pé ó yẹ kó wá nǹkan kan tó fi báàkì ẹ̀ up wọ́n lọ́ndà owó ni torí ẹ̀ náà ṣe fẹ̀sùn kan ìdí tó wá mú wọn já ẹ̀sùn yẹn kúrò ńbẹ̀ tán wá fi ẹ̀sùn ẹyọ kan wípé torí pé ó náwó nínàkúnà ó ná ń ta gbangba ẹ̀sùn yẹn nìkan ló gbé wẹ̀wọ̀n wọ́n fẹ́ fi tu àwọn ọmọ Nàìjíríà lójú money laundering yẹn gangan lẹ̀sùn ńlá bá ba ẹ̀sùn ìyáláyà ẹ̀sùn nìyẹn torí yóò tú àṣírí okùn wà ń di abẹ́rẹ́ rẹ̀ yóò tú àṣírí lọ́dọ̀ àwọn politician ti ń lò àwọn náà owó yíná ń kó jẹ bó ṣe fi ń lọ́ndà nìyẹn torí ó easy fún celebrity láti ní yóò bọ̀ síta lórí ẹ̀rọ ayélujára ah mi fíìmù òun ó ti pa one billion naira irọ́ sì ni bẹ́ẹ̀ bá ṣe wádìí fíìmù ó yẹ kán ti fi táàsì bayé wọn jẹ́ pẹ̀lú adúrú owó tó máa ń ní àwọn pa yẹn irọ́ ní ń pa àwọn ọmọ wọn ṣe ń tù ó jáde ní ìṣẹ́ ó sọ fún ìjọba pé ó pa one million lórí fídíò rẹ̀ ó mọ etí ìjọba ó gbà lórí tat irọ́ ní wọ́n pa lọ́ndìrì ni ẹ̀yin ó wà bí lípò ń lólowó pé iye tó pa ẹlòmíì ò ní orin tó bá jó lórin orin tó ń fi sórí orin tó ń fi sórí Apple Music ó ti wọ́n ti gbọ́ gbọ́ gbọ́ ó ti òun ti pa one million irọ́ ni èló làwọn òyìnbó gan ń pa lórí kíní wọn wọ́n fi wọ́n lọ́ndà wo ni orí ẹ̀ náà ṣe fẹ́ náà ṣe ń ran Bobrisky lọ́wọ́ kì í ṣe ìbásùn nìkan kì í ṣẹ̀sùn ìbásùn nìkan pé wọ́n ń kó ìbásùn fún uh, Indomie lifestyle torí ẹ̀ lẹ́rú ṣe ń bà wọ́n lọ́rọ̀ kan Bobrisky ti jẹ́ tán báyìí torí ẹ̀ ló ṣe lóun fẹ́ para òun lánàá ṣùgbọ́n sáà déédéé la tó rí fídíò míì tí ń yọ ṣẹ̀ṣẹ̀ kò tiẹ̀ sọ̀rọ̀ mbẹ́ ikàn play music ni ṣùgbọ́n ẹ ti mọ̀ pé ikàn tanra rẹ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn wa ń sọ wípé kí ló lè fà á tí mínísítà Túnjí Òjó fi sáré gbègbè sẹ́ba ìtorí ní kóyákóyá ni ẹ̀sìn mọ̀pọ́n fẹ̀sùn kan àwọn náà lọ́jọ́ sí ọ̀rọ̀ ẹ̀sùn yẹn ló wá ń jọ bí ẹni wípé orúkọ wọn ti fẹ́ wọnú ìwé àwọn tó fẹ́ lé à ń bọ̀ ń bẹ̀ rìsọ́fù cabinet rìsọ́fù ìdí yẹn là ń bọ̀ ní ìsìn àwọn wo tó ṣe gbòógì lórúkọ wọn la fi ní ọ̀tẹlẹ̀múyẹ́ ibà ọ̀tẹlẹ̀múyẹ́ ló ṣiṣẹ́ débẹ̀ àyá ni o lọ́rọ̀ kan lórí ọ̀rọ̀ ti Bobrisky ọ̀rọ̀ sì ń lọ o bẹ́ẹ̀ náà sì ni very dark man ó kọ̀ jálẹ̀ ó fà ké kọ́rí láti bẹ̀ èèyàn kankan twenty four hours ní fáàsì fún ṣùgbọ́n ọ̀rọ̀ tí wá ń jọbẹ́ ẹni wípé ó ti ń yí kúrò lọ́wọ́ fáàsì fúnra rẹ̀ náà o. ṣùgbọ́n tó wá ń bá àwọn èèyàn lẹ́rù lórí ọ̀rọ̀ ti justice nàìjíríà náà ni wípé wọ́n nírú ẹ̀ ti ṣẹlẹ̀ rí àṣírí òṣẹ̀ṣẹ̀ mọ́ tú lórí ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé wọ́n láṣírí òṣẹ̀ṣẹ̀ mọ́ tú èèyàn kan ti ẹ̀wà ńgbà kan náà torí wọ́n ní àṣírí torí wọ́n ní lẹ́yìn àṣírí tútù wọ́n ní ìfìyàjẹni lábẹ́ òfin ló yẹ kó tẹ̀lé ṣùgbọ́n nàìjíríà justice system nàìjíríà lẹ́yìn àṣírí títú àṣírí bíbò ni wọ́n tẹ̀lé wọ́n tún bò padà wọ́n tún bò ó ti ṣẹlẹ̀ rí tí wọ́n fẹ́ èèyàn kan sẹ́wọ̀n wọn ò ní dárúkọ <laughs> wọ́n fi ẹ̀wọ̀n ọkùnrin ni nínú bó ṣe wà lẹ́wọ̀n náà níyàwó rẹ̀ tún lóyún ìyàwó rẹ̀ ò sì lóyún kó tó wẹ̀wọ̀n nínú ẹ̀ náà náà ṣèkó mọ́ wọ́n á wò pé sẹ́wọ̀n lélẹ́yìí lọ lóòótọ́ ó yẹ kán tójú ọ̀rọ̀ ẹ̀wọ̀n yìí. jọ́nálìsì kan ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ nígbà náà tó tú àṣírí ṣùgbọ́n lẹ́yìn náà nǹkan kí la tún gbọ́. is if, if I explain the the setting up of the accommodation accommodation is for con condemned prisoners CC those who have been sentenced to death they are apart they should not mingle with other inmates. The second accommodation is convicted inmates who are the owner of the prison because a awaiting trial has not been tried. The accommodation that is provided for all male, are they going to bring Idris with a transgender body look to go and sleep in the general cell with general prisoners? That is where it comes in. That the first thing the record will do is to now say, okay, how do we treat these type of woman. She's not a woman, neither a man. Neither fish nor frog. <laughs> so no, that eh? Well, she identified as a man. man. She's a man. She identified as a man. that, is so that's a man. That, that, that's a man. The Nigerian, no, no, no, no. The Nigerian law does not. Uh, it's not a man. Understand the. He's a transgender. Transsexuality. No, but he, he no, but identified as a man. man. Hey, ah, eh, but uh, what of her body figure? But the correctional center is a legal entity in Nigeria. Exactly. Ah. So they now look for a way not to disturb because she can cause heavy riot. No, no, no, no, no. He, he, he. <laughs> you see now. He, he identified as, as a man. man. So we'll have to. We'll so take let's, let's I'm telling you how the, I was in the prison. I spent ten years in the prison. Okay. I am not telling you stories. All those stories you are hearing majority of those who are contributing don't know anything that is going on in the prison. Yeah, but your time was in the seventies. Where that seventies? The time is different I was, now. I, I was in the prison day before yesterday. I was at Kirikiri Maximum. Not for, for he, uh, his problem. But for the correctional message you mentioned now, which they are introducing, now they now say, okay, how do we do it? They now say, okay, let us give him a special place. It is like that in the prison. They call it for protective custody because they will tear him to pieces because of her body, of his body look. He looks like a woman. He, he, he moves like a woman. So for her to go to any cell, there are chronic homosexual inmates that are very hungry to go to any length to tear anybody, even the ones that are not uh, uh, uh, transgender. They, they try to. What would they tear? <laughs> That is why I'm saying the, the, the, the, the purpose of giving her that how. That, okay, okay. Bishop. <laughs> Bishop. Ọlọ́run lọ ti gbọ́ yẹn o, Kásáré Asáré wọ Arise TV lọ. Bishop kan ni wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò tí bíṣọ̀bù yẹn sì ń wá atótónu wọ́n wà wá wí ìdí tí wọ́n ṣe fi Idris àbíkí ló ń jẹ́ Bobrisky sínú yàrá mi wọ́n ní wọ́n bá yí ẹ̀jẹ̀ bó ba wọlé òótọ́ sì ni wọ́n fà á ń dìyà wọ́n wọ́n wọ́n wọ́n <laughs> n ò mọ bí n ṣe sọ fún yín ṣùgbọ́n yé yín <laughs> wọ́n bá díẹ̀ jẹ́ ń bẹ̀ ní dídó à gbogbo nǹkan ti bọ́ǹdì láwọn tára ti kan ṣùgbọ́n atótónu lásán ni òrùfà yóò gbà bẹ́ẹ̀ náà sì ni lédìkejì yẹn náà gbà atótónu lásán lọ́dọ̀ tèmi náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà gbà wípé kí ló dé tẹ́sí wa sọ wípé ṣé ẹ ti ń rọ̀nù Airbnb ni question yẹn ni wọ́n ń béèrè ìkànnú àwọn former PRO wọn òun lẹ̀ ń wò yìí pé ṣé wọ́n ń rọ̀nù bí Airbnb àbí Airbnb kí lẹ ti mọ̀ pé náà <laughs> kì í ṣe ilé aṣẹ́wó tó ti mọ̀ tán tó ti mọ̀ tán náà blue àti pupa o <laughs> ní bọ́bì dé ibo ló ti rí yẹn ká mọ̀ bọ́pọ̀ lọ́lé olóòlórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sì ń lọ lọ́wọ́ o mínísítà wọ́n ti lé àwọn ọ̀gá ẹlẹ́wọ̀n tí wọ́n ní wọ́n lọ́wọ́ ń bẹ̀ wọ́n ti lé wọn lọ lé báyìí ṣùgbọ́n mínísítà náà wà ní waiting list à ń gbàdúrà kan mọ́ rìsọ́fù mínísítà kó nu kábínẹ́ẹ̀tì lórí ìkànnì àmọ́ fún yín ní update bó bá ṣe ń lọ ẹ má jẹ́ á pẹ́ lórí ẹ̀. èmi rò pé irú kéèsì báyìí ló yẹ káàrẹ Tinubu mọ sọ̀rọ̀ síta sí wípé ẹ gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ gbọ́dọ̀ jẹ́ kán bò mọ́lẹ̀ ṣùgbọ́n àgbọ̀n kankan láti presidency. ṣùgbọ́n bí presidency ò tiẹ̀ tí ì sọ̀rọ̀ bọ́ọ̀ sì ní í sọ àwọn rep àwọn house of rep wọ́n ti sọ̀rọ̀ ní tiwọn wọ́n sọ̀rọ̀ sókè o àwọn náà sì ní àwọn ní ìgbésẹ̀ táwọn fẹ́ gbé pàápàá jùlọ lórí ti EFCC tó jẹ́ ẹ̀ka ìjọba pé adúrú owó tí wọ́n adúrú owó tán náà gbà ẹ̀sùn tán fi lọ̀ wọ́n pàápàá jùlọ lórí wípé wọ́n drop ìkànnú àwọn charges ìkànnù àwọn ẹ̀sùn tó fi kan Bobrisky. ó ní money laundry kí ló wáá dé tá a gbọ́ nǹkan kan pa rẹ̀ mọ́ lẹ́nu ọ́díò Bobrisky láti gbé òótọ́ ẹja sáré gbọ́rọ̀ lẹ́nu ìkànnù àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin rep ọmọlẹ́gbìmọ̀ asòfin kékeré káwo ń táwọn náà fẹ́ sọ lórí ẹ̀. honourable colleagues again my name is honourable dr patrick umar i represent the entire people of ikore ekpene sienudem obodo karafidul constituency i am from akwa ibom state. arise to move a motion on the urgent need to investigate the disturbing allegation of corruption against the Economic and Financial Crimes Commission, EFCC, and the Nigerian Correction Service to save Nigeria from ridicule. The House notes the disturbing and widely circulated publication emanating from Martins Vincent Otse, also known as Very Dark Man, against critical Nigerian law enforcement institutions, the Economic and Financial Crimes Commission, EFCC, and Nigerian Correctional Service, the House also notes the publication alleges that the Economic and Financial Crimes Commission, EFCC, dropped money laundering charges against Idris Okuneye, also known as Bob Risky, upon collection of the sum of 15 million naira. This House further notes that the publication alleges that the Idris Okuneye, upon conviction for abuse and defacing of the naira by the court, did not serve his time at the Nigeria Correctional Service, but was lodged outside the confines of the service disturbed about the damning allegations against Nigerian critical law enforcement agencies of, of the Economic and Financial Crimes Commission, EFCC, and the Nigerian Correctional Service, established by these hallowed chambers to fight correction and incarceration persons convicted of crime for correctional purposes, respectively, worried about the negative image and portrayal of Nigeria as a corrupt nation and Nigeria's struggle to redeem itself from such perception. This House resolves to urge the House to set up an ad hoc committee comprising of persons of unquestionable integrity to immediately probe the allegation and report to the House within three legislative weeks. I so move. Thank you, Mr. Speaker. VDM gbàràdá o ẹ ó wá di igi àràbà tápá ò lè ká o VDM ó káre ìdí òtítọ́ ló wà o ah, ó ga o ọ̀rọ̀ VDM náà ló wà. <laughs> <laughs> ló gbalẹ̀ ló gboko báyìí o ọ̀dà àdúgbò ọlọ́run ọlọ́run ò jẹ́ kó tọ́ jáde ń bẹ̀ torí àwọn tó ti ṣe investigation tó ju eléyìí lọ wọ́n ti ṣe àríláríjà rẹ̀ o hmm, ó moving forward ẹgbẹ́ akóńdé eléyìí ẹ àmọ́ bùnrin gbọ́ update bá ṣe ń lọ. ṣùgbọ́n àgbọ̀n nǹkan kan láti presidency nta àgbọ̀n láti presidency orin náà kọ́ ń bẹ̀. eléyìí ni ó mọ mú wa wọnú ìròyìn tí ó mọ tẹ̀lé báyìí wọ́n ní lílọ ni ó lọ orin tá à ń gbọ́ nìyẹn. Ah, alákọ̀ọ́rí yìí ó lọ àwọn mínísítà ní ń lọ wọ́n ní lílọ náà ń lọ àwọn mínísítà wo náà wá ń lọ torí bá a ṣe gbọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ agbẹnusọ ààrẹ Tinubu bẹ́ẹ̀ ni pé wọ́n ti promote broda wa náà ìyẹn Báyọ̀ Nànúgà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá máa sọ̀rọ̀ báyìí gbogbo ọmọ Nàìjíríà náà nà nọ́tìsì ẹ̀ àbíká kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn náà ẹ̀ ní sùúrù wọ́n bá máa sọ̀rọ̀ báyìí orí Twitter ni wọ́n máa kọ́ ni orí Twitter orí X ó ti di X báyìí orí ẹ̀ náà ti máa ń sọ̀rọ̀ nítorí bá fẹ́ bùn àgbọ́ látẹnu ààrẹ Tinubu ṣùgbọ́n látìgbà tán ti lé ìgbòròbó ọmọ haúsá yẹn tán ti lé kúrò tó ti lóun fẹ́ lọ tọ́jú ẹbí òun bá a ṣe gbọ́nù láti ìgbà náà ọ̀rọ̀ tí a kọ́kọ́ gbọ́ láti ẹnu presidency Báyọ̀ Ọ̀nànúgà ni ó sì ṣe fídíò ní ẹ bá ń tẹ̀sí ilé agbára kí ló ń sọ nípa ọ̀rọ̀ rìsọ̀fù. the as cabinet reshuffle let me tell you i don't have any timeline The president has uh, expressed his desire to reshuffle his cabinet, and he will do it. I don't know whether he's going to do it before October 1, but he will surely do it. Uh, so that's what I will say. He has not given us any timeline when he wants to do it, but he will do it. He has expressed his plan. n tí Báyọ̀ Ọ̀nànúgà ń sọ náà ni wípé reshuffling of cabinet ìyẹn àwọn tí wọ́n ní portfolio lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu àwọn tó jẹ́ political appointee gẹ́gẹ́ bí minister wọ́n lé èèyàn mọ́kànlá gẹ́gẹ́ bá a ṣe ń yọ ọ́ gbọ́ wọ́n lé èèyàn ààrẹ ò tí ì sọ ọ́ ṣùgbọ́n bá a ṣe ń yọ ọ́ wọ́n ní orúkọ èèyàn mọ́kànlá ló wà nú ìwé àwọn tó fẹ́ lé lọ àwa àwò wọ́n ní Mr. Gbàjàbíàmílà náà wọ́n náà wà ń wọ́n ní gbàgbé àmìlà àwọn ló ṣeé ṣe kó jẹ́ pé wọ́n fò náà ṣe pàṣípààrọ̀ bóyá BRF ni ó gbapò rẹ̀ àmọ́ tó ṣe bóyá wọ́n fẹ́ fi sípò ńlá ni bóyá wọ́n fẹ́ fi sípò míì ni àbí ẹ sì mọ̀ pé òun wúlò tó bá ti di ọ̀rọ̀ pé wọ́n fẹ́ ṣe campaign politically òun jọ bẹ́ẹ̀ rí pé wọ́n fẹ́ máa múra twenty twenty seven lẹ̀ ẹ ẹ mọ̀ rò pé bóyá torí pé wọ́n yọ ọ̀yàn kan pò àbí wọ́n ní ó kúrò nípò mínísítà kan ẹ lérò wípé ẹ lérò pé bóyá èètì ẹ̀ ṣùgbọ́n eléyìí tó wáá sí àwọn èèyàn káyèéfì ní ọ̀rọ̀ ti mínísítà fún ìntìríọ̀ yìí o tó jẹ́ wípé <laughs> ọ̀rọ̀ rẹ̀ ń jàràn ìràn wọ́n fẹ̀sùn kan náà lọ́jọ́ sí tán níyàwó ẹ̀ ó gba contract kan jáde ìyẹn company ìyàwó ẹ̀ pé òun náà ló ní company yẹn ó sì ní òun ti resign òun ti kúrò nínú company yẹn tipẹ́tipẹ́ kó tiẹ̀ tó di pé òun bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba ọlọ́run ló yọ ń gbà náà àwọn èèyàn wá ní ṣé ìṣe ọ̀rọ̀ yìí ló fẹ́ backfire torí wọ́n lórúkọ rẹ̀ wà nú àwọn ti ń lọ àwọn tí ti ń gbàdúrà pé àwọn ó bá ààrẹ Tinubu ṣe eh, first term tán àwọn ìjọba ẹni pàdúrà àwọn ò gbà ó wọ́n ní bọ̀sùn náà wà bẹ́ẹ̀ tìjà ní bọ̀sùn eh, Minister of Communication Digital kọ́hún àwọn èèyàn wá ń pariwo pàápàá jùlọ àwọn ọmọ yúùtù pé irọ́ ẹ̀ ni àwọn ò ní gbà ó edu náà wà bẹ́ẹ̀ bẹ́ta edu wọ́n tiẹ̀ ti fún yẹn suspension ti pẹ́ bẹ́ẹ̀ bá lé bẹ́ta edu agbọ́n yẹn ó ṣàṣemọ́ṣe ẹ̀sùn ẹ̀ wà ńlẹ̀ ṣùgbọ́n àwọn ò ní gbà kẹ́ lébọ̀sùn àwọn ò sì ní gbà kẹ́ ẹ létúndí òjò pé iṣẹ́ ribiribi ní túnjí òjò ṣe ẹ ti gbàgbé backlog sí passport tó wà nílẹ̀ tó o bá dé passport office ńgbà náà wọ́n hàn ní gbowó lọ́wọ́ rẹ wọ́n ní kó o padà wá next year pé èrò pọ̀ nílẹ̀ wọ́n ti print passport kété tí ọ̀gbẹ́ni minister of interior yìí honorable olúbùnmi òjò kété tó gorí oyè pápápá ó sì ṣiṣẹ́ ó sì ṣẹ̀tàn bẹ́ẹ̀ náà ni àìmọye innovation ló ti mú bá kínní Eh, wọ́n ti ní orúkọ bọ̀sùn wà ń bẹ̀ àwọn èèyàn ti wá ń pariwo pé rárá o ṣe bí nígbà tí bọ̀sùn débẹ̀ tó bẹ̀rẹ̀ díjítà iṣẹ́ díjítà rẹ̀ ní Facebook fún Nàìjíríà monetization ní Facebook fún Nàìjíríà monetization pé ṣe fẹ́ bà iṣẹ́ rẹ̀ jẹ́ ni òun náà lẹ ti gbọ́ yẹn ò rìsọ́fù rìsọ́fù ṣùgbọ́n àwọn èèyàn wá ń sọ wípé ẹ̀ ṣe kúkú rìsọ́fù Nàìjíríà òní <laughs> kábínẹ̀tì ẹ kúkú rí sọ fún gbogbo nàìjíríà kó ní kálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwa yorùbá lè sàti ẹ̀ ń retí ọjọ́ tẹ́ ẹ ṣe gbogbo rìsọ̀ fún àlọ́lọ́run ó tọwọ́ yín yóò fi stamp òmìnira tíá wọ́n mẹ́nu bà wíkẹ́ náà o wọ́n ní lọ́wọ́ tiẹ̀ ń lé mínísítà wọ́n ní wíkẹ́ òṣìṣẹ́ wọ́n ní òṣèlú nìkan ni wíkẹ́ wà fún wọ́n ní iṣẹ́ gangan wọ́n ní capital territory wọn ọmọ nàìjíríà sọ̀rọ̀ wọn ọmọ pàmò nàìjíríà náà wọ́n ń bá wọn fòye sí wọ́n ń bá wọn fojú sí bá ṣe ń ṣèjọba ṣùgbọ́n tá a wá ní yóò wá dípò àwọn tán fẹ́ẹ́ lé dànù tán bá pàpà lé wọn bọ̀sùn àti olúbùnmi òjò wọ́n ní wọn gbọ́dọ̀ lé wọn o tẹ́ ẹ̀ bá fẹ́ violence àní rí jù báyìí lọ nínú ìròyìn tẹ̀lé ẹjẹ́ àwọn ìròyìn míì lọ pápápá. pẹ̀lú ẹ má pè ẹ má pè ọsùn fún àbíkẹ ẹ má pè ẹ má pè àwọn ẹlẹ́wọ̀n máa The investigation into the Offa Bank robbery and the gruesome killings of more than 33 persons in Offa Kwara State on the 5th of April 2018. The investigation as directed by the Inspector General of Police IGP Ibrahim Putu Idris, Idris MPI MNI has made significant progress. Successes and more revelations have been recorded. The gang leaders and some of the principal suspects arrested for their active participation in the robbery and the killing of 33 innocent persons have made confessional statements admitting to the various criminal roles they play they play and that of their sponsor in the dastard and the heinous uh, crime. àwọn tẹ́ ń wò yìí tí wọ́n ń dárúkọ wọn dárúkọ spọ́nṣọ̀ wọn <laughs> ọ̀gá ọlọ́pàá ló ní spọ́nṣọ̀ àwọn ni àwọn olè márùn-ún tọ́wọ́ bà ní Kwara lọ́fà tí wọ́n lọ rọ́ọ̀bù báǹkì lọ́fà wọ́n pààyàn rẹpẹtẹ ẹ̀jẹ̀ sùn lọ́jọ́ náà wọ́n tún kó òbítíbitì owó náà kó lọ lọ́jọ́ náà àwọn ni wọ́n ti ń ṣẹjọ́ wọn láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí o wọ́n ti wá dájọ́ kú fún wọn báyìí bẹ́ẹ̀ náà ni adájọ́ sàlámù ó ní gbogbo àwọn tó fẹ̀sùn kàn wọ́n àti iléeṣẹ́ ọlọ́pàá tó fẹ̀sùn kàn wọ́n ó ní ẹ̀rí wọ́n mú ẹ̀rí wá tó pọ̀ rẹpẹtẹ ẹ̀rí sì fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn lápàáyàn àwọn ló lè alọ́kó ló ń kígbe wọ́n sì sọ wọ́n yẹ ọwọ́ wọn wò wọ́n yẹ ìwé wọn wò wọ́n ní àwọn ò rí ibi tí wọ́n ti gba láìsẹ̀ǹsì ìbọn láì ṣe àwọn vigilante ibo lẹ ti rí ìbọn kí lẹ ń fi ṣe ṣùgbọ́n agbẹjọ́rò wọn bá dìde ó ní rárá ó ní ẹ̀kàn dá ẹjọ́ tí ní o ó ní wọ́n ṣe ó láwọn ó tún ẹjọ́ dá ó láwọn ó àpíìlì làwọn ọmọ nàìjíríà bá kó ti wípé ń bo nílé rẹ̀ jẹ́ àwa lọ lé olórí burúkú ni ọ́ èmi kan mo sọ bẹ́ẹ̀ wo àwọn ọmọ nàìjíríà ni o pé irú lọ́ọ̀yà wo ń tiẹ̀ kí tiẹ̀ ní ti lọ́ọ̀yà gan kí ilé ẹjọ́ ti dájọ́ kan tán kí lọ́ọ̀yà kan wá mọ́ nítorí pé òun fẹ́ gbowó àbẹ́yàn kan jẹ́ client òun irú ẹjọ́ wo ló fẹ́ dá tí ó sojú gbogbo ayé lọ́jọ́ náà lọ́hùn ah ẹ̀jẹ̀ sùn lọ àwọn tó àwọn tó kàn ló mọ̀ kí ni àwọn máa ń sàwọn lọ́ọ̀yà iná o kàwé o o o gboyè ṣé kírímìnà náà ní kí wọ́n rè mọ́ dìfẹ́ǹdì láyé ẹ̀ ó yẹ kán máa múrò àwọn lọ́ọ̀yà yẹn gan kán máa tírèlì wọn ó ṣeé ṣe kán náà jẹ́ kírímìnà nú ẹ̀jẹ̀ wọn kó máa rọ́ọ̀nù nú ẹ̀jẹ̀ wọn lọ́rọ̀ kan o wọ́n ti dájọ́ ọkú fún wọn wọ́n ní kán yẹ igi fún wọn títí tí ẹ̀mí ó fi bọ́ lẹ́nu wọn kán yẹgi fún wọn ó lẹ́jọ́ tó dá o àwa ń wá ń retí kí torí justice ń gbà mí náà ta mọ́ rò pé bóyá kì í ṣe wọ́n ti wà lẹ́wọ̀n ti pẹ́ àwọn ìsì ni justice sí wọn ẹ̀rí pé justice náà múlẹ̀ díẹ̀díẹ̀ Kwara ló ti ṣẹlẹ̀ ẹjẹ́ agbóríyìn fún ìjọba Kwara àwọn náà ti sọ̀rọ̀ wọ́n nínú àwọn dùn sí ẹjọ́ tí adájọ́ Sàlámù dá gbogbo ẹ̀yin tínú yín bá dùn sí ẹjọ́ ẹ bá ń kọ́ sábẹ́ comment section owó ẹ̀yin ọmọ Kwara dà. They also are dangerous. They are fully armed. Who are armed them? They are armed by the Senate President Bukola Saraki. The Senate President Senator Bukola Saraki is being invited to report to the police to answer allegations indicting him from convention of five gang leaders arrested for active participation in. ẹ̀yin ọmọ Kwara ẹ wọ́ Bukola Saraki jáde o wọ́n lòun ló rán wọn wọn ò fẹ̀sùn kàn o àwọn tán mú iná ló ọ̀sà dárúkọ sponsor wọn lòun ló rán àwọn wọn ní sílé president ìgbà náà Bùkọ́lá Sàràkí ẹ wọ́ bóde o ẹ mọ̀ tún síjì bò ó ẹ mọ̀ dàyẹ̀ bò ó bí wọ́n ṣe ń ṣe ń kogi tán ń dàyẹ̀ bò ó owó nìyẹn jí ń tiẹ̀ ilé àwọn ilé ìpààyàn ni o Bùkọ́lá Sàràkí wọ́n fẹ̀sùn kàn o wọ́n sọ ó hà ni kí ni iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe ẹ̀rì mú ẹ̀rì mú wọn náà nù ẹ̀rì ara mọ́tò tán gbà lọ́wọ́ wọn rèé o ó o àbí inú gbogbo èèyàn sóò nìkan náà parọ́ mọ́ ìròyìn alẹ́ yìí <laughs> gbáǹkọ́gbì ni àyà ó kárí. Environment and Forestry in Ilorin, Kwara State. While the sticker plate number with inscription Saraki, State of Harmony, removed from the vehicle was recovered from one Adeola Omiyale, yeah. who drove the said Lexus Jeep to Government House Ilorin immediately after the bank robbery. The personal assistant, political, to the Executive Governor of Kwara State, Mr. Alabi Olalikan, who is privy to information that the police is looking for the Lexus Jeep as an exhibit used in the bank robbery. Three innocent persons directed one Adeola Omiyale, like we said earlier on, to relocate the Lexus Jeep to Government House Ilorin. The personal assistant to political is currently in police custody and he has made useful statement assisting the police in further investigation ń Sàràkí sì ń ṣe láàrin èèyàn gidi <laughs> ayé ìmọ̀lẹ̀ Nàìjíríà ẹ wo ohun tí Sàràkí yín ṣe o abájọ ó go silent àdúrò ẹ mọ̀ bí ó ṣe lọ náà nu àlọ́ rámirámi làárí àìrábọ̀ rẹ̀ ẹ bóde àwọn political enemy ẹ̀dà ẹ fìyà jẹ́ ẹ ọlọ́run ó lòyìn kẹfì àjẹ́ gbogbo ẹ̀yin political enemy òun àti Tinubu òsì rẹ̀ ètò <laughs> ẹ̀ bọ̀ báyìí ó yẹ ó yẹ ó yẹ ẹ bá wa gbé àfẹ́rú wọn láwùjọ mọ́ àfẹ́ wọn. kódà ìròyìn tí yóò mọ̀ tẹ̀lé báyìí ó ní ti òṣùpá tuntun tán ní ká mọ̀ ń retí o lórílẹ̀‐èdè àgbáyé <laughs> ibo ni ó kankun sí o ọ̀ràn ọmọ rántí orin tá a mọ̀ kọ́ kékeré òṣùpá alẹ́ o ọ̀run òṣè bí ọjà máa bọ́ ọ lọ ń bá lọ lówùrọ̀ màdé lálẹ́ àjòkó tàbá ẹni tí òṣùpá yóò máa yẹ́lò nígbà náà ni tí gbogbo rẹ̀ ó mọ̀ ọ́ gbà náà ni wọ́n pa oríṣiríṣi àlọ́ fún wa wọ́n sọ ìtàn kan fún wa nígbà náà nífẹ̀ẹ́. ìtàn òṣùpá àdìo òṣùpá àdìo tá à ń sọ yìí wọ́n ní nǹkan ìṣẹ̀ǹbáyé ni àwọn òyìnbó ti fi dígí ìgbà wọ́n ti fi mírọ̀ gbà lọ́wọ́ wa àwọn bàbá wa wọ́n ní tó bá jáde báyìí ń fẹ́ báyìí yóò tàn wọ́n ń lo iná àtùpà wọ́n ń lo iná nẹ́pà ń ta gbọ́nu wo kì í sì ṣe rọ́ òṣùpá àdìo ẹ lọ Google ẹ Google gan gbé Wikipedia gbé lọ́rọ̀ kan wọ́n ní ẹ máa retí asteroid kan wípé <laughs> bí asteroid kékeré ni pé yóò yọ fún bí oṣù mélòó kan o wọ́n ní yóò bẹ̀rẹ̀ sí ní yọ láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ìyún ọ̀túnla ọjọ́ Sunday wọ́n lò ní ó bẹ̀rẹ̀ sí ní yọ o wọ́n ní yóò sì lo bíi oṣù bíi méjì kan wọ́n ní yóò yóò yóò lo ọ̀pọ̀lọpọ̀ oṣù díẹ̀ wọ́n ló ṣeé ṣe kó ju méjì gan lọ wípé yóò fi báyìí ṣe é lẹ́ orílẹ̀-èdè ayé o kó sáà mọ̀ jàbọ́ bóyá wá máa mèdì wá ní torí ìgbà kan náà nífẹ̀ẹ́ bá náà ó àbí ìfẹ́ ìfẹ́ náà sáàmú sáàmú dárúkọ ìfẹ́ náà ni mo mọ̀ rántí gbogbo kékeré wa ìfẹ́ náà láti ṣe ààrẹ sẹ́pa ẹ àmọ́ rí kinní kan náà nígbà náà tí ó máa ń tàn bíi star báyìí ṣùgbọ́n ó máa ń súnmọ́ ilé ayé ju àwọn star wìnrínwìnrín lọ ìgbà náà náà ni wọ́n gbé satellite sínú ọ̀run kinní yẹn ń ṣe star omi ò mọ́ nìsín mi ò rí mi ò tí ẹ rò pé star mọ yọ ní Europe tèmi wá ìwọn ò rírí lálẹ́ <laughs> bóyá n ò sì wò táwọn ò ti ẹ ṣàkíyèsí ẹ ni kí ni ẹ mọ yọ báyìí mọ tàn ẹ mọ ṣẹ́jú ń tiẹ ẹ yọ kan báyìí gbogbo àwọn tó bá gbé ń fẹ nígbà náà kó tó di pógun Ifẹ̀ àti Mọ̀dákẹ́kẹ́ ṣẹlẹ̀ ni o lójú ọ̀run báyìí kí ni ẹ mọ ṣẹ́jú ń tiẹ kó kò jọ àwọn ìràwọ̀ yòókù ìgbà yẹn náà ń lé náà ń wá kí ló kọ rẹ Osama náà ní àwọn USA náà gbé sátáláìtì sí mo wò báyìí mo ní mọ̀ ga o ah èmi ò rí mọ́ lójú ọ̀run o kọ́ ló ń wa ó dá eh, ibi ìlà fi ẹnu ọkọ̀ gúnlẹ̀ sí ibi ní last bus stop <laughs> eh, gbogbo ẹni tó bá máa gba séǹjì mo rò pé àyà ti fún yín séǹjì yín ṣé mo gbé yín débẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibà àròyìn náà ni ó bá gbé wọn débẹ̀ ibà yànnànà ibà kanjọ́ abẹ́ǹkó ibà sáná wọlé ibà létéńté ibà gbáǹkọ́gbì ibà pàrònú rẹ ibà ìfẹ́sowápọ̀ ibà go straight to the point ìbà kéde fún yorùbá nation ẹ̀ báyìí láàmú rí àní rí báyìí báyìí adúpẹ́ tọ́lọ́run tún bá wa ṣètò ní o ìpàdé ọlọ́mọlé tòní báyìí ẹ bá wà ìpàdé ọlọ́mọlé tòní báyìí ẹ bá wà ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa pín bẹ́ẹ̀ ṣe máa pín bẹ́ẹ̀ náà ni a tún ní ìdí help yín o mo ní ìdí feedback yín lórí ọ̀rọ̀ ti root àwọn èèyàn ní kó gbẹnu dákẹ́ gbọ́ ṣé kí root dákẹ́ kán mọ́ bàa pa ṣé wọ́n ti pa ẹ worú ibi tán dè mọ́ tán pè ní kásikẹ́ẹ̀tì bí ìgbà kan bá ní wọ́n déèyàn mọ́nú pósí ni wọ́n ti gun lábẹ́rẹ́ kan tó dì í bẹ́ẹ̀ wọ́n wá ń kó bá sùn fún ah. un. kí ni yẹn gá mọ́ tọ́tọ̀ ọmọ yẹn títí láéláé ni tí ò bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ igan ẹ bá ń fìmọ̀ràn yín bẹ̀ kí ni kó ṣe ṣé kó apply fún àṣà ìlọrin gbogbo ń tẹ́ ẹ bá nílérò fún rúùtù ẹ fi wò ó pé tó bá jọmọ ń kọ́ ah, a lè ṣèrànlọ́wọ́ fún ara ìrànlọ́wọ́ náà sì bẹ̀rẹ̀ látọ̀rọ̀ ká gbà yànjú ẹlòmíì yànjú ló fẹ́ kì í sọ̀rọ̀ owó kó tiẹ̀ tó débi ọ̀rọ̀ owó á kọ́kọ́ gbà yànjú inú rẹ̀ ó dùn náà ayọ̀ rẹ̀ ó kùn. bẹ́ẹ̀ náà ni lórí ti very dark man ṣé kí very dark man ju fídíò kejì àbí kó bò ó kó fi ṣe bòńkẹ́lẹ́ ṣé ìgbésẹ̀ tí mínísítà fún ìntírìọ̀ Olúbùnmi Òjó tó gbé yìí tó ti sọ̀spẹ́ǹdì àwọn ọ̀gá ẹlẹ́wọ̀n ṣé kò ní kó ṣé yóò gbà á lẹ̀ ṣé yóò yọ orúkọ rẹ̀ kúrò nú àwọn tí wọ́n fẹ́ rí sọ́fù bẹ́ẹ̀ ni ẹ bá àwọn advice ààrẹ Tinubu náà pé kán kúkú rí sọ́fù Nàìjíríà <laughs> a fire pàdé nínú ìpàdé ọlọ́mọ ìlú tọ́lá aláṣẹ ọlọ́run Èdùmàrè oníyànṣẹ́ ọlọ́bẹ̀ṣẹ́ àtàfẹ́jẹ́ náà àpò àìbínú ẹjọ́ ẹ bá wa pín kó kalẹ̀ kó ka òkò ẹ bá wa ṣíà ẹ̀ káwọn èèyàn mọ̀ ẹ mọ̀ bá wa tẹ love and like ire lójú owó rí o ire níre níre la sì ń sọ̀rọ̀ atari ire láfi pàdé lọ́la goodbye.